dá padà sí gbogbo wa lẹ́nu. ilé ìdíje ọjọ́ kẹta nínú oṣù ìfàlẹ̀ ìdáwádó àti ọ̀gbìnrìnàjò àti olóyè ìjọ èyí ká tẹ̀lé sí ọlọ́ọ̀bá àlejò ọ̀sán lọ́dún ọ̀sán lọ́dún سعد الله وأصحابه أطلع الرجل إلى كتاب الجامع بيان العلم والفن يرجعه أيدي مسلوم أتي الله توفى بمنه ببركة أبي عمر ابن عبد الصمد رحمه الله تعالى رحمة واسعة يمكن أن يجرى عليه ونادي باب ذكر الرحلة في طلب العلم eléyìí tí ọbẹ̀ máa sọ nípa ìrìn àjò láti fi wáyé lọ. Àgbájọ lọ nígbà tí ìlànà bá fẹ́ wò ìlú ìlẹ̀ kan tí wọ́n ti tún wá bọ́ ní tẹ̀síwájú. wọ́n ní àkọ́kọ́ náà ti sọ́nù nígbà yóò dájú náà bá gbàgbé bàbá ti gbàgbé kárin wa létí. هنا في حديث صفوان بن عباس وفي حديث ابي الدرداء ó kó sínú abẹ́ ìdí mi ó kó sínú abẹ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí tí o ní ní káṣá ìdá padà wọ́n. o lè tó àpò láti fi mọ àlàyé nípa pé báwo ni a ti lè pa ìwọ̀sẹ̀. ẹgbẹ́ ní àjò nítorí àti mọ àlàyé owó láti lè pa ìwọ̀sẹ̀. ilé wa ní ìjọba ti padà yọ sáájú sáájú sáájú. حديث على فقط آية والنبي عليه هنا حديث أبي هريرة عن أبي قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل كانت عنده أيما رجل أيما رجل كانت عنده وليدة فعلمها فاحسن تعليمها وأكدها فأحسن تأديبها وعاتقها فتزوجها فله أجران فأيما رجل من أهل الكتاب آمن بنبيه وآمن به فله أجران وأيما مملوك على حق مواليه وعلى حق ربه فله أجران آه. حديث أبي بردة أبي بردة ẹ̀rí kan wá fẹ́ adínàbí ọmọ àdúgbò àbò àdúgbò àbòmú ọ̀sàdàṣà àlè ọ̀dọ̀ ọlọ́ọ̀sàdàṣà àlè ọ̀dọ̀ àbẹ̀bú àbẹ̀bú ńlá ọ̀dọ̀ ọlọ́ọ̀sàdàṣà àlè ọlọ́run ìwà látọ̀dọ̀ àbàbọ̀ ọ̀hún sí àbẹ̀bú ọ̀sàdàṣà àlè ọ̀dọ̀ ọlọ́ọ̀sàdàṣà àlè ọ̀nì òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lọ́ àdàṣà lọ́ńtọ̀ pé ayé máa rọ́jò lẹ́yìn káàdì tẹ̀lé ìlànà wà ní ìdá ẹni yóò wà arákùnrin yóò máa nà pẹ̀lú ìṣiṣẹ́ òun ló dé kó lè gba jáàbù ká máa nà ìṣiṣẹ́ pẹ̀lú ọba dá fẹ́ tó ìbẹ̀rẹ̀ fọ́ kẹ́sọ̀ àgbìyàn náà kàá nà kó ná ayọ̀ rọ́jù ayọ̀ máa rọ́jù ẹgbẹ́ káàdì bẹ̀rẹ̀ ń dàrú wálé ìgbà tí ẹrú lóbìnrin wà lọ́dọ̀ rẹ̀ fàálàmàhà kọ́ wa kọ́ ní mímọ̀ wà á sánà tàlímàhà ó sì kọ́ nímọ̀ yẹn tó pè ní lẹ́nu wà á dábàhà ó tó wa kọ́ lẹ́kọ̀ọ́ fà á sánà tàlímàhà ó sì kọ́ lẹ́kọ̀ọ́ yẹn dáadáa. حاسب هناك فرق بين العلم والعدل حاسب هذا ملاء لسنة النمى ملاء لسنة الملكة ولا فرق أنا وخلق أسوالك رحمة الله أعتقد الله المبارك رحمة الله تعالى رحمة واسعة قصر يا دوني دي أصمدون العربية كما تعمل بها الصمام torí bí ọba akẹ́kọ̀ọ́ òun yóò ní àlè kọ́nù yóò padà ráàdì ló fi mú yàtọ̀ wá láàrin àìl wàlúkàdà kádà bùtáwì mọ̀tẹ́lómi máa ń lọ yéésù mọ̀nìkúlẹ̀ àbí dọ̀bálẹ̀ àwọn ìfẹ́rí bá kéèyàn gbà pé gbogbo yòówù tí wọ́n jẹ́ òtítọ́ látọ̀dọ̀ ẹni yóò fi bá ti ń kọ́ ọ̀gbà. èèyàn ti fara sin ẹ̀kọ́ gbogbo bẹ́yẹn tí wá mọ́ lèèyàn wà gbogbo farabalẹ̀ tí wọ́n fi wá mọ́ lèèyàn wà. lọ́fà ni mọ́ balẹ̀ wà ní wàhálà wà lọ́sẹ̀ rárá. ẹ̀rọ ìgbẹ́ kàálà mọ̀lẹ̀ ẹ̀lmá ẹ̀kọ́ ìmọ̀ ọ̀tàálàmù mímọ́ tàtàálàmù nàlẹ̀ ẹ̀lmá àtẹ̀kínà wọlé ọkọ ẹtún kọ́ ba ìfarabalẹ̀ ẹ̀kọ́ ba gbogbo. ọ̀rọ̀ ni àbá fún ẹnìyẹn nímọ̀ tó péye ṣùgbọ́n ó wà lẹ́yìn àjà kò lẹ́kọ̀ọ́ kí ẹ má farabalẹ̀ pẹ̀lú olùkọ́. ní ah, ẹ̀mọ́ nínú sáré wá kí n lè wá gba ohun tí ń gbà ẹsẹ̀ akọ̀lẹ̀ jáde nìyí. àbá lẹ́yìn àjà òun ló ti wà nù ẹsẹ̀ orí ọlọ́run pé wọ́n irishad ọ̀sáárí wọ́n tóun zaman ìlẹ́kọ̀ọ́ ni ìtẹ̀lé lánàá olùkọ́ àti kí ẹ̀sùn wa pẹ́ lọ́dọ̀ olùkọ́. àgbérò ẹ̀ ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ kọ́ sí ọwọ́ ń sìn òun ló máa ń dùn yàn. nígbà táwọn kan sọ pé iṣẹ́ yìí ó ti bọ́ sọ́wọ́ àwọn kápẹ́ńtà. bó ti fẹ́ẹ́ sùn ṣe máa bọ́ sọ́wọ́ kápẹ́ńtà ọ̀rọ̀ dáwà. الدعوة إلى الدين الخالص هذا توقعت آيرو للغابة Ibi kámpẹ́tà bá di àpá àmọ́ iṣẹ́ kámpẹ́tà ṣe. Ìmọ̀ pé ọ̀rọ̀ àdìgbé ọkọ̀ sọ̀wọ́ iṣẹ́ ọwọ́ tọ́pọ̀lọpọ̀ kọ́ náà ní wọn ọmọ yẹn. Torí wọn ò ní ajágo pẹ̀lú ọ̀gá wọn. Ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ kò níbi tó gbà yọ̀ náà lọ. Òyẹ̀kọ́ ti gbà yọ̀ ń ìyẹn ọdẹ sọ pé ẹbí yóò mọ kankan sọ ẹ̀kọ́ yẹn a ní ẹ̀kọ́ i pé nínú tí wọn fi mọ túdẹǹtì tó lẹ́kọ̀ọ́ ò ní máa rí láì fi olùkọ́ rẹ ò ní máa rí láì fi olùkọ́ rẹ wọn àwọn akínà àbíjà ìjà ìjà náà. ìyá yẹn ọkẹ kan máa yọ lódò lọ sí ti ayérayé rẹ nígbà tó o bá ti gọ ọ sí olùkọ́ sí ìtàlẹ́wọ̀. mistake ta gbà lérò ní wípé àgá tó ayẹ tó o ti bẹ fún ọmọ tó mo ti níyàwó bí wọn lọ mọ nǹkan wá sí àbẹ̀wò wọn rí wọn àárọ̀ pẹ̀lú màmúlò bá àbí wọn yà ìpè mọ̀mọ́lọ́ba yà ìṣẹ́rù mọ̀mọ́lọ́ba. ẹni tó bá mọ ohun tí wá ohun tó bá nẹ akéré lójú ẹ̀sìn ẹ̀ tí ń mọ̀ kàyé. ìbá ń wáyé kí a mọ ohun táà ń ìyẹn lè kó sáwọn owó àwọn lè gbà mí ẹni tí ọ̀yẹ́ kọ́dọ̀ ni ọ̀dọ̀ eh, balẹ̀ èèyàn máa wá ó ń èmi ló fi pé ọ̀pọ̀lọpọ̀ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ òbí ìsú yẹn wọ́n ti fẹ́ kó ọ̀wá dìbò ní ọ̀sùn ọ̀wá dìbò abẹ́ kàwá fi ń bẹ kò sí fi débi pé kọ̀wá dìbò ọ̀wà torí mẹ́ta nìyẹn tí wọ́n jáde lára nìyẹn gẹ́gẹ́ wọ́n ń pè ní kàwá fi ìyẹn yóò tutù báyìí ní òde yẹn gẹ́gẹ́ ní máa ń fọ́ máa jẹ jáde kìí sì kó ń bẹ̀ mọ́ yóò tún fẹ́ wá kan àwọn ọkọ̀ dínkù yẹn pọ́wọ́ lé kó tó fẹ́ wá kan rí ìṣù yẹn kẹtẹ́ rí tàbí yóò lè dáadáa ọ̀pọ̀lọpọ̀ sí yìí nínú àwọn sódẹ́ǹtì nìyí kò sí yẹn wọ́n ti fẹ́ fún ẹ àgbéyàn ọjà bọ́ọ̀ ẹ àgbéyàn gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ bóòlù àti bá olùkọ́ sọ̀rọ̀ bóòlù àti bá lò bóòlù yẹn ti rìn pẹ̀lú àwọn kájọ jẹ́ kúdẹ́ wọn ká ń kọ́ kẹ́ bóòlù àti ṣe ń pa rẹ̀ gan. sọ nípa bẹ́ẹ̀ ló fi yáyí pé ànábì sallallahu alaihi wasallam ó wí kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ìgbẹ́ ẹni yóò tọ́ bá ní ẹrúbìnrin lọ́dọ̀ fàálàmà ha ọkọ̀ onímọ̀ ọ̀yẹ̀ lọ́tọ̀ wà á sáré ó sì jẹ́ kí mọ̀ yẹn da ìmọ̀ tó fájú. wà á dábàá ha ó tún wá kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n á sáré dáadé ìgbà ha ó tún ṣe ìkọ́nilẹ́kọ̀ọ́ yẹn dáadáa. tó fi ẹgbẹ́ obìnrin mi nìyí wọ́n lè ní ọ́ hàkùrọ̀ á ṣùgbọ́n tí ọ̀gá ní ádà òwúrò. ìjọ lọ lé kí ó tó lọ ṣùgbọ́n ọ̀rẹ́ yóò mọ̀ á ti dàgbà. ìrọ̀ àwọn obìnrin tí wọ́n lè kó kọ́kọ́ wọn sọ̀rọ̀ bí àgbà dọ̀dọ̀ lùmọ́ àti bàbàwọ́ wọ́n nígbà tó fi lè bá tẹ́tẹ́ ọ̀sán kò sí náà ni ó ṣe wò tòró tó mọ̀ pé kò sápọn lẹ́nu ẹ̀ èdè abínibí wa ṣùgbọ́n tó bá ti di alábòsí tó fẹ́ ti àárín fi sí ọkọ rẹ̀ lọ́fọ̀ òyìnbó torí kò sọ́wọ́ mẹ́ lórí ayé wọn ni ah ọkè mọ̀ tó tọ́ ṣùgbọ́n gẹ́rù mọ̀ àti dábàá kò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bó la fi ṣe ẹ̀kọ́ yọ̀dá ọ̀mọ́ nípa ọkọ rẹ̀ ẹ̀kọ́ kábọ̀wọ̀ ọ̀mọ́ nípa ọkọ rẹ̀ tó ẹ̀kọ́ nìyẹn sẹ́ni kó yàtọ̀ sí mọ́ wọ́n yẹ kọ́ yẹn nínú fẹ́ǹsì ní ẹ̀rá lọ ike ẹ̀kọ́ bó la fi ń gbà yọ̀dá bẹ́ẹ̀ gómìnà mi ọmọ adágòlè sí ìdáni lọ́dọ̀ ọkọ títí bìbì tọ́ba ti fúnra tán tó ti má ti sẹ̀ tó fúnra tó ti gbogbo ẹ̀ tán ó sì mọ̀ pọ́pọ́ lọ bí sẹ́yìn àgbẹ̀ ẹ̀ ló ẹ̀lọ́ àfa mo ní sọ fún yín ni pé wọ́n ń sìnkú mọ̀kán lẹ́yìn ìpìlẹ̀ ọ̀dọ̀ wa àbí òkè ọlá ní pé oṣù wọn kó wọn fẹ́ mọ́ wá ní kí n gbà yọ̀ọ̀dá táwọn ọ̀gbẹ́ nígbà tí wọ́n ti mọ̀ wá ní wọn lọ pé àà níwọ̀n tó ti múra sẹ́yìn ìyàtọ̀ ń bẹ láàrin àlè ìsèkìzánú wà ní ìlànà. ìsọdi mímọ̀ ibi o lè má mọ̀ fi mọ jáde ọ̀tọ̀ nìyẹn ìgbà yọ̀ǹda ọ̀pápọ̀ torí ìgbà yọ̀ǹda nìyí ṣe mọ̀ pé òkèèrè ẹjọ́ bí pé yẹn fẹ́ ń ṣe prọ́sẹ́sì ṣe pé á nìdí sùúrù ó bọ́ síbù kó ṣe pé àbá yẹn lè sọ wípé ókè mo ti gbọ́ ní sùúrù náà tó bá di àdùwà láyé tó bá di aago mẹ́ta nígbà wà ń padà dán lóhùn ṣe mọ̀ pé yọ wà nǹkan mi sọ ẹ̀yin gbé mi ni tí mo sọ pé ti débi aago mẹ́ta àbọ̀ ẹ̀ à ìgbà yọjá ìmọ̀ lè wà lóbi á fáwọn afá àwọn máa ń yọ tọ́tọ́ nù wọ́n kàdé kọ síra pé síra yóò síra ajabu síra ẹ̀kọ́ lélẹ́yìn tó o là á sí o jẹ́yàwó irú ẹ̀kọ́ wo lọ́ọ́ máa lò pẹ̀lú ọkọ ẹ̀. ó lè ní sùúrù ẹsẹ̀ pé ó kú ìjọba lẹ́sẹ̀kẹsẹ̀ ó pè é lé ní. àpájù lóbìnrin bíi ìjọba ti mọ bí déètì sí àwọn ọjọ́ ní òun àtọkọ rẹ̀. ọ̀pẹ́ yìí dẹ̀ máa lọ fẹ́ àǹtí. èyí máa lọ fàǹtí àbí ẹni bẹ́ẹ̀ jọ jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọn ni lè lọ mú pépà kí wá kébi náà mú tèmi wá àìlẹ́kọ̀ọ́ ẹ̀dá ọjà sípò ọjọ́ kọ́gẹ́ lọ tọ́wọ́n yẹ pé wà á jábà á ọkọ̀ lẹ́kọ̀ọ́ yẹn ó sì kọ́ lẹ́kọ̀ọ́ yẹn dáadáa nínú àwọn nǹkan tí ó lè fi kọ́ ni. wà á àjà kọ̀ á kọ́ wa sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ tọ́wá wò pé kó má fèrè ilé síta á bímọ wọ ara wa àtẹrù yìí mo fi kọ́ ọ nímọ̀ ọmọ fèkì ọmọ tàfíìr ọmọ hadith kí ló dún wa ọmọ tàfíìr lọ́jọ́ máa kọ́ ọmọ mo tún fi kọ́ lẹ́kọ̀ọ́ bóyá ẹ̀ ṣe ṣe pẹ̀lọ́kọ̀ gbogbo ẹ̀ náà yìí ẹ̀ka wo là ń lò pẹ̀lú aládùúgbò ẹ̀ka wo là ń pẹ̀lú ọmọ gbogbo ẹ̀ ló ti yé a ọwọ́ aṣọ ọdọmọlúwàbí ọ̀sán sọ́kùn wájà á ọwọ́ anígbò wá fèrè ilé títà kékeré yìí náà kó ṣe pé nígbà táǹkà nílé ó lè kọ́ máa tó fi tóró tó lẹ́nu ọba fẹ́ kọ́láwó àjọrọ̀ ẹ̀sìn méjì ni ọ̀sán. ẹ̀sán ẹ pé ó ṣe kí ni o ẹ dáhùn ọ̀sọ̀lẹ́kù àtọ́rí nǹkan ńlá ni o ojú kẹlẹ́ yẹ ká gbé mi lẹ́nu ẹbí kẹsì ń ọjà ẹ̀sán ọ̀dọ́mọdé àti òtítì lánlá kan ẹ̀rí ọ̀sán ọ̀dọ́mọdé àti di lánlá ni ẹ̀kọ́ ti di báàbò nínú kékeré. شرعي ọkọ lẹkọọ sọ ọdọmọlúwàbí yọgbẹsẹ nílá méjì àti bẹ́ẹ̀ bá ti tó lóṣù kan ọkọ lẹkọọ sọ ọdọmọlúwàbí àti rẹ náà lọfẹẹ wà ní àpékọ bá ti gbéyàwó tí èyí bá sọ ọmọlúwàbí ọkẹ ló sọkùn kọ ọkẹ. ẹgbẹ́ wa yìí pé ọsọ ọdọmọlúwàbí yẹn òun ló jẹ́ ọ̀padà gbéyàwó bí ọ̀jẹ̀yàwó fún yọ̀ọ́jẹ̀ fẹ́ lòdì torí tí ọba jọmọ lóàbí ni aládà kò lè jẹyàwó yàtí tẹkù kọ wà ní ìdá yóò máa jẹ járí àlọ náà ni níyàn kan máa rẹńdẹ sí ní àkókò tọba tó kéde wọn tọba tó tẹkù kàdà rẹ. ìkejì wà á yí ọmọ ọrọjò lè mi àhìnrìn ìgbà ẹnì yóò nínú àwọn bàkàtà bìyà àmọ́ nàdínàbí yìí ni. wọ́n nígbà tó ọ̀sà nẹ́bí rẹ̀ báyà ó fẹ́rẹ̀ ní jù ní ọ̀sà nẹ́bí musa gbọ́ ayélujára àbùsọ̀lá àbúkúrẹ́ rẹ̀ nìkan rí yóò ọ̀sà nẹ́bí ayélujára gbọ́ ayélujára àbùsọ̀lá wà á mọ̀ nàbí ọdún wájú ìgbà nẹ́bí lọ ọ̀gbọ̀n àbùsọ̀lá ọlọ́gbọ̀n àyọ̀ ìyẹn náà máa gba ní ìkẹta ayé ẹrú yòówù ada akọmọwani ó bẹ ẹ̀tọ́ ọ̀gá ẹ wà ada akọrọbì ó tún wá bẹ ẹ̀tọ́ ẹlẹ́dàá rẹ ọmọ ẹgbẹ́ kankan ọgbọ́dọ̀ pa kankan lára ọlọ́run àjọrọ yẹn náà máa gbalada mi lórí jáde pé bí ẹrú bá ká mọ́ yẹn lọ́wọ́ bó ṣe jọ ní ọlọ́run nígbà. lẹ́ẹ̀kan náà ó pé wọ́n ọ̀gá ẹ̀ wọ́n tún wá pé wọ́n ọ̀gá ọba adẹ́dà òun náà máa gbàlágà nínú yìí. wọ́n ní Abu ọ̀dẹ̀ ọlọ́run tẹ̀lé àti ọwọ́ aṣọ fún àbò tí sọmọ rẹ̀ pé ó sì há ní ọ̀rẹ́ ilé yìí. ẹ̀kọ́ tí mo kọ́ yìí gbà ìgbà kẹ̀kẹ́ lórí ẹ̀kọ́ mu ọ́ ni. ọ̀pẹ́ tá a bá bá ní bùkátà sí gbogbo gbogbo àyà súnmọ́ nígbà tí sàrà. wọ́n bá ní bùkátà tó wọ́ à á lè délé bí wàá fi ká sọ̀kadà pé lẹ́ni tí ló ń bí sọ̀kadà. á dé kó sọ̀kadà á ti jẹun lọ́wọ́ àtẹ̀wọ́n náà mi mọ́. wọ́n ní gbàá àwọn ìmọ̀ ẹ̀kọ́ ìgbà ẹ̀rọ irinṣẹ́ yìí ti gbà kẹta lórí ẹ̀. Abu Musa wa ń sọ fọmọ rẹ̀ pé àwọn ẹ̀kọ́ ilé ìdàgbà ọ̀dìkà ni rọ́jú ló yẹrù hàlù ìmọ̀ ọdún rẹ̀ ha ìlà ìgbà yìí. Àbí náà kàdí kílà rẹ̀ lọ́sẹ̀ lọ ìdílé lọ́pàá tó lọ́wọ́ rẹ̀ kàdí èyàn sì máa ń di ilé ìfáàmù lórí àdìsẹ ọ̀fẹ́ tá a ka yìí àbádìsí tí ò tó léyìí ilẹ̀ ìmọ̀dìyìnà kí ọ lọ ọdún ìmọ̀dìyìnà nìyí. ìbí náà làwọn míì tún ráà fáà ní ìlú ni wọ́n lọ sí omi. abáàlì ń ta sí pé bí a sọ fún wọn wàá tó á fún bóyá yóò lọ bàtẹ lórí gbọ́mẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àbí ọlọ ọdún kan torí wọn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àdìsí tí ó jù báyìí la àbúrò sọlá ṣáàrì ọjọ́ ọgbà òkúta láàrín wọn ni èèyàn sì máa ń torí ẹ̀ fáàbù lọ sí màdínà torí ẹ̀ ìwọ̀n ọba ohun tí ó ti kọ́ ni ebi tó bá ti kọ́ ọtẹ báyìí yóò gbé nǹkan ẹ̀kú padà ní wọlé lọ nìyẹn. dídọ́rọ̀ ju sí àwọn èèyàn dé kéwú sí wọ́n yẹ kéèyàn ọlọ́ọ̀jọ́ kò fi kó kúlẹ̀ jù sílẹ̀ lómi ó fi gbóòdù mọ́lẹ̀ kò sáàsì bàbá àkókò yìí ṣe tóbi tó báyìí bàbá ẹsẹ̀ ráyè ẹ kí lọ sẹlẹ̀ ẹ àdìsí fẹ́ mọ́ fẹ́ káwó káwó àdìsí yẹn ọba ní àdìsí àlùbárà fún ààzì ọ̀rọ̀ jẹ̀nẹ́sà mọ́ta. àdìsí ta lọ fẹ́ gbọ́ àlàyé rẹ̀ lórí fóònù ẹ ah, mọ̀ ń wò pé tó bá yẹ fẹ́ ráyè tó kẹ̀kẹ́ fi ṣàlàyé rẹ̀ fún mi. ẹ̀rí gbogbo orí eléyàn náà ní ìsìn àìlẹ́kọ̀ọ́ náà wọ́n pè é. káyìpá yẹ fún mi wò ló ti fẹ́ yìí. àǹfààní jẹ kọ́kọ́ máa ń wà bíi pé òun lójú ẹni tí ń bọ sọ̀rọ̀ lójú kọ́ lójú báyọ̀ máa filẹ̀ sára ni. àgbékàtẹ́ẹ̀tì ò lè kọ́ yẹn gbogbo ẹ̀yìn agbọ́wà sí ìpèbí sẹ́lẹ̀ lọ ká ọ̀dọ́ ká fà kíní kan wí ní ó sì ní kárìbálà kan máa ń jọ nǹkan. tùwárí mọ́ńtẹ̀sà wọ̀tọ̀ áádí mọ́ńtẹ̀sà ọ̀rọ̀ ẹnìkan lọ́gbọ̀ wàhí tẹni ọba wọ̀ wà nífẹ̀ẹ́ ni ọba fẹ́. ètò náà wọn máa ń dá fítínà ẹlẹ́jì wọn làwọn agbọ́wọ́ àtìyàn. sọ ìgbé wọn ò jókòó báyìí kí wọ́n tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n sì béèrè wo tí ò clear èyí yóò di wa ẹ̀dá pẹ̀lú bá a yanjú rẹ̀ sí o. ó kọ́ síbò nínú bí náà ti sọ pé sẹ́ẹ̀tì tó ń bọ káàrin yẹn bá tẹ̀ rẹ́ sí béèrè kẹ́kẹ́ ọ̀sán sí wọn nígbà tí wọ́n lọ jókòó tó ọlọ́dún olùmọ̀. ẹ̀rí wọ́n ní alimami ṣe àrí rọ̀ ìgbàkúnlọ́ òun máa ń sọ ọ̀rọ̀ fún bí òtòrò àdéhìí àwọn èèyàn máa ń tó àpòtò rẹ̀ lọ sí màtí ni wọ́n lọ. mo ti máa ń sọ fún agbègbè gánà ń gé yìí ká máa gbé tó nu sákàdá kádẹ́tù lò ẹ máa tọ àwọn àfáà lọ láti máa lọ kẹ́kọ̀ọ́ láti máa lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti ẹ máa lọ sí ìtọ́bù wọn àti ẹ ìrẹ́lẹ̀ a máa sọ wọ́n lọ agbèrè lọ́wọ́ adé ibẹ̀ nígbà kàkà ìlà lè mi ráyé a. Ìgbò tá a fà ní bẹ́ẹ̀ sùn lóde yìí. Àbẹ̀kọ̀ agbèrè lóde. Ìgbà tá a parí ìlà ìbọn ní kí n sẹ̀ wá lọ kéwù ní ti a. Èyí ni bí orí bẹ́ẹ̀. Ní o sì ti ṣe àfáàyàn náà ló ti rẹ̀ wò. Ẹ dákun yìí ṣé kọ́tọ́ dájú tó fẹ́ fẹ́ pa àwọn àfáàyàn yìí. Ẹ sáàsì àkúkú òní wọ́n ti padà dákọ̀ rẹ̀ kẹ́yìn náà ẹ̀ẹ́kọ́ ni bẹ́ẹ̀ lọ padà pè kẹ́yìn sáàsì àkúkú ìyá ṣe mo ti ọ̀gbìn wọn fẹ́ máa wọ mọ́tò àbúdàdì àdáni lọ́dọ̀ rẹ̀ wọ́n á mọ ìgbàdẹ́bà wà nígbà tí mo lè ráyè ìgbà báyìí lọ mo gbìyànjú lápẹẹrẹ.

àkàtàhà mi ní ìrìnlẹ̀ ìṣẹ́ ọgbà kìíní lọ́dọ̀ mi láì dájú pé mo ń gbà kẹta lọ́wọ́ rẹ̀. èèyàn máa ń sábà nítorí ohun tí ọ̀tá dé fi yí lọ sí Madina hadithi mi ti àtúnyẹ̀wò òun náà ni hadithi afárá jáde Abdullah radiyallahu ta'ala anhu ẹ má gbàgbé hadithi tá a bá ti ó sọ kárẹ́tì tọ́ra àti ké nínú al-adab al-mufrad tẹ́lẹ̀tẹ́lẹ̀. kí ni afáwọn ẹjọ́ mi rò sọ. قول محمد بن عقيل عمر يوان فا جابر عبد الله رضي الله تعالى عنه قل يودي من حديثي كقوالا لا تدعوا تعالى إن شاء الله فارتعت بعيرا فشددت عليه رحمي ثم سرت اليه شعره حتى قدم الشام. هذا يعني يا وانا náà lè ṣe bẹ́ẹ̀ àbí rán wa létí ni ó ẹ̀wọ̀n kan àti sọ ọ́ ti pẹ́ tẹ́lẹ̀. àbá ni hadith yẹn dé sí gbọ́ mi pé hadith yẹn wà lọ́dọ̀ àwọn sàádọ́ ìdíje ọlọ́run wọn kò sí lọ́dọ̀ yìí. nítorí ẹ̀ àwọn afẹ́ ẹ̀sùn wo jọ ẹ wo wàhálà wọ́n ní mo wá lọ rárá tó ń mi kámẹ́. ọ̀ṣàdàtú alẹ́ ìdíra lè bọ́dí gbogbo ìjẹ̀nẹ̀ léra fún mi yẹn lé lórí gbogbo lápẹ̀rẹ̀ ẹ̀mọ̀ bẹ́ẹ̀ máa mú gàrí ẹgbádùn rẹ̀ pọ̀ mo ní oṣù jẹ́ máa rí ìdẹ́gbọ́ dáadáa. ó ti gbogbo ìjẹ̀nẹ̀ gàrí àti kúlíkúlí lápẹ̀rẹ̀ rẹ̀ lómi ló ń lọ lé kó ó sì máa lọ wọ́n wá fáà pé àfa àgbẹ̀ ní gbàmàlà wà rẹ̀ ní kàmàlà fún wa ní àmàlà rẹ̀. ó lóun ti gàárì ẹrù ẹ̀pẹ́ tí àwọn àfa mi bá tẹjú gan akẹ́kọ̀ọ́ wò pé àfa tó mọ̀ ní tí ìgbóúnjẹ ọ̀fẹ́ fún yín báyìí ẹ̀fì jọ falẹ̀. àfa òun tẹ̀ lọ kówó ra ràkúnmí lẹ́yìn ìgbà yẹn ṣẹ̀dẹ̀tù alẹ́ ìhìrá lè gàárì ni mo tì í ìyẹn ti pé ó bu gàárì kúlíkúlí ó mú gbogbo ẹ̀ dání lóbi agbé ńgbà tí wọ́n ń ròyìn àwọn àfáà sẹ́yìn níjòní àfihàn kàdá kan ti sọ nípa wa pé àmọ̀ bí mùsùlùmí ni wá ní àdínkù fáàrù àwọn aláàfẹ́ níbi tí làwọn ọ̀dọ́ tó kù sọ̀rọ̀ àsìkò ọ̀gẹ̀dẹ̀ tó tútù làbú ti wà yìí ẹ̀rì pé wọ́n bẹ̀rẹ̀ sí gbẹ́lú iná máa bára wọn lẹ́gbàá. ẹ látàkàdù sáré pẹ̀lú pásítọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rọ ti lọ ìka àfẹ́. iṣẹ́ kára ti sọ láti bóyá ó yẹ sí ìbéèrè látọjọ́ láéláé kan ti sọ. dọ́gba tó wá ń sáàkì kò gbà sọ pé islam náà nìyí ọdún jágà ilé àà ẹ̀ ìrèbí sọ fún yín pé kọ́dà ládùúgbò tèmi a àwọn kristian dájọ́ gbà wẹ̀ ní ọgbà wẹ̀ dáadáa báyìí tó pé pérépéré kọ́dà kì í tún ní wá káàtù bá àti gbogbo ẹ sọ fáwọn èèyàn rẹ pé ẹ sọ fún pé ọba tọ̀ tábà kan kó sì lọ wẹ̀ ọkọ máa tábà ọ àtọ̀má tábà yẹn kó sọ́ọ̀bù rẹ ọ. tó nínú kẹ́sì sádà wàá sùn gbà yẹn nílé ẹni ọba kọ̀ fún àwọn afáàyè ẹni ọba kọ̀ fún fẹ́ wá kéwú nísẹ̀yìn o wọ́n ti kọ́ fún ọkọ̀ dání ìfọ́ pọ̀ oríṣẹ́ tó ń sèyàn yín sẹ́fẹ̀ wọ́n máa wù sọ́ọ̀sẹ̀ yìí báyìí wọ́n kọ́ bí ẹsẹ̀ orin méjì kan ebi bá ti ń bọ̀ ọmọ kọ̀ ní òbí mu sọ̀ kẹ̀lẹ̀ òun dání yọ̀ọ̀rọ̀ àgbọ̀ ó ti gbé nǹkan díẹ̀ dání obìnrin pé kìí ṣe ń lọ́tọ̀nà òun ni pé kọ́ ló sọ pọ́n lọ kí ó fọmọ wá wọ́wọ́ olùmọ̀ tó o bá tún ní o ti yẹ kó mú wa ni wọ́n fi ṣe hadiya òun lọ́pàá imam ahmed rahimahullah ta'ala ìgbà tí wọ́n sọ abdullahi mubarak lọ́jọ́ níyì tí wọ́n bẹ lọ fọ́ hadithi mẹ́ tani òun mọ̀ ibo wo ń bẹ bàbá ìwọ́n kì í sọ́wọ́ lè lọ́wọ́ wa gbogbo nǹkan tí ń lo àyàtò mi nígbà tí ń fi kí lọ́dọ̀ ìmọ̀ ni mo dání bẹ́ẹ̀ dání olówó ni abdullahi mubarak yìí rọ̀ṣìmọ̀tòwọ́ lẹ́yìn tọ́jà pa. so nípa bẹ́ẹ̀ àfa àti bọ́wá lọ rárá kún mi. òṣèdọ́tù alẹ́ ìlú rọ́ọ̀lì gàárì mi gbogbo kẹntì ní ìjẹnẹ mo dì í lé lórí tó ń bá fẹ́ẹ́ sún ilé iṣẹ́ ọ̀rọ̀ mo wá rìn lọ èrè odidi oṣù kan mo fi dé ṣáà. فأتيت منزله وأدخلت إليه أن جابر على ذلك. ẹ̀rí kó lágbára pọ̀ ó ní máa dọ́hùn báyìí ní èsì máa fà á sí lọ́ọ̀rí ṣùgbọ́n máa dọ́hùn báyìí ẹni mímọ́ ọ̀bìkan ni ìyá Abdullahi ibn Quraysh al-Ansari nínú àwọn àǹsọ́rí lò òun ti báàbù lọ sí jáàbù jẹ ó ní mo wá wọ ilé rẹ̀ mo sọ̀ kalẹ̀ sílé rẹ̀ wọ́n àrùkọ́ tu ilé yìí èyí tó ti pọ́ wọlé o wọ́n ní wọ́n á sẹ̀ rẹ̀ ní sí i ìpè anẹ jábìrọ alàlùbà ìjábìrù ìdẹ́lẹ́nu ọ̀nà ẹlòmíì náà wọ́n tẹ̀lé àwọn ẹ̀dá pa rẹ̀ lórí fóònù àfẹ ustazi léyìnké ní nbọ sọ̀rọ̀ wọ́n bí ustazi mọ́ ni ọyọ ọyọ ọmọ mi kẹlẹ́nu à ń sọ̀rọ̀ ìyàwó rẹ̀ àtọ̀gá rẹ̀ gẹ́gẹ́ àwọn fẹ́ fọjọ́ kújọ́ tí ó fi kọ́ àwọn yà fún mi nẹ́mbà ọ̀gá ni ìgbà máa pín nẹ́mbà rẹ̀ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu abdulwasa eléyìí kéne ń bọ sọ̀rọ̀ wọ́n bá ní yóò sars bó lè ti pé kọ́ yìí sẹ́pẹ́ dẹ́bẹ́ ni. wọ́n ní ọ̀gẹ̀ wọ́n bí àwọn èyí tó máa ń fi fún ẹ̀ wọ́n bí mọ́ mi nítorí tí wọ́n sọ mí gbà wọ́n fi bí mi jẹ́ oníyìí nìyẹn. káwa náà ká pọ̀ sí àwọn ẹni wa ẹni ìsáájú ìlú tó ṣe wípé ó lò sí díẹ̀ tó ẹgbọ́n tó wí ọ̀rẹ́ ẹni tí wọ́n sọ pé ànínẹ́ jáàbìrọ̀ jáàbìrọ̀ ńkọ́ o àìlẹ́ńtà ń bẹ́lẹ́ nù ọ̀nà àwọn yẹn ni ó jẹ́ wọn rí ọ lẹ́ni tí wọ́n mọ̀ lé kì í ṣe wọ́n gẹ́gẹ́. hàn àyàfi tó bá yẹ pé bìkan láàyè fàánù kò ní yé wọn tó o bá fàlà jì kù tó o bá fi sáàbù kù kò ní yé wọn ìyẹn ló kù. ṣùgbọ́n wọn tó fi kí wọ́n sọ pé àtẹlẹwà fẹ̀rẹ̀ eléyìí ké kó sáà pé ẹ̀kọ́ ilé wa ni ṣùgbọ́n wọ́n ọmọ mi púpọ̀ jù ẹ̀kí ni wọ́n á ní pọ́blẹ́mù gbogbo oníwùsáàbù kẹ̀kẹ́ tó wù yín ní ìṣèbí adẹ̀síṣẹ́gbà ni. so nípa bẹ́ẹ̀ ọ̀yà. ìlà rọ̀súlì. فقال جابر لعبد الله قلت نعم خرج الي عاتق فاعتنقته عاتق واعتنقني تو فخرج àbí فرجع الى الرسول كلمه الرسول يعني kìí sàǹdẹ́bì nìkan ni o ẹ̀rí pé àbá fẹ́ sàtàlá tún gbà wọ́n wí lẹ́ẹ̀kan èdè lárúbáwá ni rọ́sùl ìrẹsẹ̀ ní jẹ́bẹ̀ àwọn kan wá ní ìjà wà lè lò ó fún yẹn mẹ́nà ìkànnì nínú ẹ̀rí pé lè lò ó fún yẹn ọ̀rọ̀ jà ìlà rọ́sùlì torí pé kọ̀ǹtàǹtà látún bẹ́ẹ̀ ló fi mọ̀ yí pé kì í sàǹtẹ́bì lè sọ sallallahu alaihi wasallam. àti bí a tún máa jáde lẹ́nu òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí ó sọ pé rasulu rasulillahi ìrẹsẹ̀ òjíṣẹ́ ọlọ́run. ẹ̀rí ọlọ́wọ́ asẹ́rí sọ́dọ̀ ẹ̀ńtọ́jọ́ rọ̀súlù yẹn. ọwọ́ ni jábìrì ọmọ abdullahi kó wọ́n ní mo ní ni òun ni wọ́n ní bó ṣe jáde wá bá mi nìyẹn yóò jáde wá bá mi báyìí fàáṣà náà kò tó hù afáà jábìrì ni mo wá dì mọ́ lọ́rùn mo wà òun náà mi òun náà lẹ́ńtọ́sẹ̀ ti fi kan ta sẹ̀ àwọn ẹ̀kọ́ àtijọ́ èyí ò sọ̀rọ̀ sí náà èyí ò so mọ́rin yẹn lọ́rùn ẹ̀rí ọ̀yà. حديث بلغني أنك أنك سميت أم رسول الله صلى الله عليه وسلم في المدائن لم أسمعه قبل منه. والله lórí yá pé àwọn àwọn ọ̀rọ̀ yìí tá a bá fẹ́ máa fa ẹ̀kọ́ yọ báyìí ilẹ̀ oṣù bá wa ń bẹ̀ ilẹ̀ máa oṣù bá wa ń bẹ̀ ó ní mo wá sọ pé má sọ pé orí mi o bọ́ọ̀sù ti lẹ́kọ̀ọ́ mbẹ̀ yẹn tọ́ọ̀bù bá fàájì lọ sọ́dọ̀ òṣàlù má dá fàájì lẹ o káṣíẹ̀ nígbà yẹn kọ́ máa bá fàájì lọ sọ́dọ̀ àwọn àfà ẹ̀yin aláwa wí ọkẹ lọ lásán àwùjọ àtẹsí gbọ́n pa tẹlẹsí tẹlẹsí kẹsí la fẹ́ fìyẹn sí. ẹ gbọ́ pé wọ́n lẹ́nu kẹrẹ àtẹnikẹ́ wọ́n máa ń búra wọn nì kí la fẹ́ fìyẹn sí. ọ̀fẹ́ ń gbádùn ọ̀rọ̀ mi bẹ́ẹ̀. so àìbáfà jìlọ lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní ó tutù ibi bá sọ pé orí mi hadith hadith kẹ́ máa ní kíákíá ni torí tó bá pẹ́ àwọn àfẹ́lẹ́ yọ ọ̀rá yìí o ibi tó gbé sí ti yẹn yẹ̀mẹ́ lọ́wọ́ ẹ àwọn ará ilé wa ń kọ́ àwọn ògiri wa ń kọ́ mo ti ẹ̀ pé yín níjẹ ta kúrò bẹ́ẹ̀ ń sún gbáà ni. etí náà ló ti padà rí wọn nísìnyí. ẹ lè gbé kọ́ọ̀dù mi mo tún pé ọbẹ̀ tẹ́ ẹ mẹ́ta gan ẹ mọ á padà béèrè wọn lásìkò gbalẹ̀ ẹ máa ń sùn àpá kìíní ń gò. kẹ́rì fáfá ṣe bẹ́ẹ̀ hadith ọ̀rọ̀ kẹrin ẹ̀sùn dọ́gbọ́n kéwù kẹfẹ́ hadith kan máa ní tó dé ti gbọ́ mi pé ọgbọ́ ọlọ́dún òṣìṣẹ́ ọlọ́run ìlmọ̀gán nípa àbòsí èmi ò sì wá gbọ́ ọlọ́dún àtẹ́bí sallallahu alaihi wasallam àti àlejò jẹ́ ọmọ kéwù àfáà kan kọ́ bá ti pé kéwù kan náà ní mẹ́lọ́dọ̀ wa. wá wọn ò lè sọ pé ọmọ sáà ti gbájú wa lọ àwọn gbùjọ máa ń jókòó ní àá ìmọ̀lẹ̀ ìjọra wọn lọ. bóyá òun tún ní kéwà dáké mi kí n dáké lọ́dọ̀ olùmọ̀ yẹn ìwọ ọmọ tàbáwọn sáǹsà ẹlòmíì rú wáyé ó ti bá àwọn àwọn sọ̀nkẹ́ tí bá ń tẹ̀lé àwọn kọ́lẹ́jì àti àti yọ àwọn òjọba bá ti di pé kíndé fọ́ gbòòrò báyìí yọba wa yọ kàn gbé mo jẹ́ ti fi wọ́n mẹ́nu bá ṣẹlẹ̀ kan tí ń ṣẹlẹ̀ ní mo jẹ́ padà sọ bóun ṣe máa ń wá tiẹ̀ ní ni. ọ̀ sí ìgbọ́rọ̀ mi yẹn rárá bí ṣe máa ń wá tiẹ̀ nìyẹn ṣe ẹ wá fẹ́ fi wé ẹni tó ṣe pé kò síjọ́ tó wù ú sáǹtì ẹ̀. ìwọ fẹ́ kílèmù fún àfa rẹ lágbájá yóò ní àfa àtẹ̀mí rẹ̀ ni. ṣùgbọ́n kẹ̀kẹ́ náà kọjọ wà lọ́dọ̀ wa lẹ́yìn náà ni pé àwọn sọ̀hábà wà á rí bẹ́ẹ̀ mọ́rọ̀ kọ́lẹ́tì àfi àdínù kò rí bẹ́ẹ̀ ẹlòmíì lè bá bísírẹ̀ tẹ̀ lọ. tí ò ní ráyè tàbí kí bùkátà tó dé ìmọ́lẹ̀ kọ́ bá ráyè wájú òkú jọ yìí. ẹni fún àwọn ọ̀gá fúnra ó pọ́ kí wù pé ọmọ kí wù yẹn kẹnu wa ṣùgbọ́n ojú fẹ́ lọ́dọ̀ wa jura wa lọ. ọ̀rọ̀ kẹ ló dé sí gbọ́ mi fọ́ gbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الله تبارك وتعالى العباده ويقول الناس شك حمام وحومر الذي يحشر حفاظا عبادا كلنا تهمه قال كلنا ما تهمه wọ́n ní àtọ́wọ́ ajẹ́ ń pa àdíìsì ohun tó ti ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àbò ìgbèjì. èmi gbọ́ tó ti sẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àṣẹ́lá ń sọ báyìí pé yàsúrù lọ́hù tabaraka wa ta'ala al-ibada ọlọ́mọ máa kó gbogbo ẹ̀ dájọ́ wọ́n ní ọ̀kọ́ọ́lá náà àbí ọlọ́run máa kó gbogbo èèyàn jọ ṣẹ́kẹ̀ hammam àfàwà hammam tọ́gbà hadith yìí wá ó ń ṣe iyèméjì ife ṣe al-ibada ni àbí àdìmẹ́sà ni ànábì sallallahu alaihi wasallam wọ́n ní wa áwùmá àbíyẹ́dìhì ilẹ̀ ṣáàmù ọlọ́wọ́ atọ́ka sí ṣáàmù pé ibi tọ́lọ́wọ́ kàwé ẹ̀jọ́ sí ṣáàmù ní ṣáàmù yìí ọ̀dẹ̀wọ́ sí lu ìjọ ni. fòfáàtà tọ́lọ́wọ́ máa kàwé ẹ̀jọ́ akówọ́jọ́ ní fòfáàtà lẹ́ni tí ò ní ní bàtà lẹ́sẹ̀ òrọ́ọ̀tà lẹ́ni tí ó wà ní òòrùn ọmọlúwàbí. Gorulan, lẹ́ni tí wọn ò ní dá dọ̀dọ̀ rẹ̀ kò ní dábẹ́ gbóhùnmọ̀ ibi tí sẹ́wà wà nìyẹn. àbáwọ̀ àjọ lóòótọ́ àjọ kíú lọ́dọ̀ àdẹ́bí ti ṣe àdẹ́bí ọ̀ ṣàlàyé rẹ̀ ní mọ́ gbóhùnmọ̀ kí ni ìtumọ̀ gbóhùnmọ̀ yẹn. ليس معهم شيء ويناديهم القاتل يسمعه من بعيد ويسمعه من قربه tọ wọ́n ti sọ orí bóòmù yẹn òun ni pé lẹ́sà máa hàn sẹ́yìn nígbà tọ́lọ́ ń bá fẹ́ gbé gbogbo yẹn dìde ní sáàmù yẹn ta wọ́n wà sẹ́ni tó sọ súnmọ́ ó sì gbọ́ náà lẹ́ni tó jìnnà ó sì gbọ́ kò sí yàtọ̀. ewu tí ọ̀hún yẹn máa wí tí ọ̀ gbọ́ ní ohun yẹn òun ni pé ọba adẹ́dá ọ̀ sọ yìí pé. لا ينبغي tí ọ gbọ́ bí ọ nínú ohun yẹn òun náà ní bí ọba dẹ́dà yọba ní anel mọ́lẹ́kù olùdíkapá níbí anel dẹ̀yà olùsẹ́nilẹ́sẹ̀ níbí láàyè mbàfi lè áhàdì lè áhàlẹ̀ lìjánná kò sí ṣe fẹ́ ní kẹ́ni nínú àwọn ẹni àlùjánná àníyàn dìkúnlá lìjánná wàhídùn min áhàlẹ̀ náà. kọ́wá wà àlùjẹ́nà ọ̀gẹ̀ kò ṣeé ṣe fẹ́nikẹ́ni náà ní àlùjẹ́nà kọ́wá àlùjẹ́nà wà áhàdùn min ahli náà kò dẹ̀ ṣeé ṣe fẹ́nikẹ́ni ẹni bí ọ̀wọ́ náà yẹtulubuhu bi mọ́sálàmà fatalakurọ. kọ́wá ti pé ẹnìkan náà ẹni tí ọ̀wọ́ náà yà. yọọ máa ń béèrè àbòsí kọ́mọ àlùjẹ́ńdẹ̀ sí mu bí bá má bò sí mi hátàláfẹ́mà lè lórí gbígbà rẹ̀ nílé sí ẹni tó ti fọ́rùn ní ti dọ̀rọ̀ báyìí ọgbẹ̀já lọ́wọ́ nígbà débi sọlọ́lọ́ àtàlà ń ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyẹn ẹ má jẹ́ ká máa fi ẹnu látẹ̀gbẹ́ súnmẹ̀ mọ́. ẹ jẹ́ ká máa lò ẹ hàn pé béèrè yẹn ọjà lẹ́nu àwọn yẹn pé bí ṣe wà nínú súnà nìyẹn àwọn yẹn sáré máa ń wu ikú jù àbí yóò wàá mú yẹn ní òní lè fi rí sí pọ̀ ó lè wù pọ̀ ẹnìkan náà ní àlùjẹ́ndà òní wà àlùjẹ́ndà káwárí yẹn kan náà ẹni tí ó wọlé tí ó máa béèrè tó ṣe fóun tẹ̀sí ẹ̀ mọ̀ pé kò sọ̀lẹ̀ kò gbá yẹn lójú tẹ́lẹ̀ lẹ́yìn náà ti mọ̀ yẹn tipẹ́tipẹ́ tètè ẹ bá fẹ́ lóyàn ẹ̀jìnà sójú ọlọ́run ọba ti kálákọ̀ ádámọ́ àlá lóòrọ̀ tẹ̀ ọlọ́run dá ádámọ́ lórí àwòrán rẹ̀ agbọ́dọ̀ kó gbajú fún ìyàwó rẹ̀ ẹ̀fẹ̀ máa fún ọ nígbàjú ẹnu tó ń gbó jẹjẹjẹ yẹn ọ̀lẹ́ ọwọ́ ẹ̀ obì náà wá ní òfin òsì lọ wẹ́ nìkan tó ta kẹjọ dúró ayé díẹ̀ ṣùgbọ́n kọ́ má jẹ ìjà pé ìjà ìjà tó náà ìjà kọ́ kọ́ ìjà kéèyàn lú ọ́ kó lẹ̀ lóbi ìjọ tó bá fẹ́ fẹ́ yà yọ wá wú oṣù àfùgá ah, kí màá lè dààmú tó bá dìjà ah, àmá ọ báyàwó rẹ̀ jà ní. ìjà kẹfẹ́ adó lè dúró àwọn láàrin ìrìn àtẹlẹ́yìn ah, irú kéròwó lọ́ọ́ lọ́ọ́ gbà ẹnikẹ́ni ò ní wà lùjẹ́nà nínú àwọn ẹni àlùjẹ́nà àwa rí yẹn kan náà ní jẹ́ ọ̀wọ́ náà jẹ́ ọ̀ma béèrè àbòsí tó ṣe fún àtàlàfọ́nà ṣe lórí gbígbá rẹ̀ nílé kú. ọ̀yà. ọ̀nà حتى يدخل النار واحد من اهل الجنه يطلبه بمظلمه حتى حتى اللقمه. bákan náà kò ṣeé ṣe fẹ́ nìkan nù tí ọ̀wọ́ náà kò sí ṣe fẹ́nìkan náà ní iná kọ́wọ́ náà wà áhàdùn káwárí yẹn kẹ́ńtà àlùjẹ́nà tí wọ́n máa béèrè àbòsí tó ṣe fún hàtàlátùmọ̀ tó lè dórí kíni o lè dórí ìgbà tó ọ̀yà. قال قلنا لا كيف وإنما نخشى الله صوت الحفاة قلنا ó ní àá ah, ah. wọn ò ní wọ àbíkí lówí ìdàlùjẹ́ náà ní wọ àlùjẹ́ náà tó sì jẹ gbèsè àbòsí ìgbàsí ẹni ní òní wọn náà tó ń jẹ gbèsè àbòsí ìgbàsí. ṣèbá àti sọ yẹn ní ibẹ̀ ọdún kúnnẹ̀ la káìpà kó lọ́rọ́ sí máa rí wà iná mọ́ni àti la ọ̀rọ̀ sani òfin àtàngóró la. ṣèbá lọ bọ́lọ̀ níjọ́ tó lọ́wọ́ bá kó wàá jó kó wàá jọ yẹn ṣèbá àti ọ̀dọ́ ọlọ́wọ́ bá tó hàn án ọ̀rọ̀ ọ̀tà ní òòrùn lẹ́ni tí òní bàtà lẹ́sẹ̀ tí wọ́n dá dọ̀dọ̀ rẹ̀. mo láti ariwo táfi sẹ́gbèlè náà jẹ́jọ́ ni. àdéhùn yẹn parí pé mílẹ̀ hasan ẹ̀ ti wọ̀ sẹ́gbèlè náà. nínú dáadáa wọn ò sì mú. wọ́n fi hàn pé ẹni tó fẹ́ wọ náà nì téèyàn jẹ́ ní gbèsè gbàdúrà. wọ́n lè mú nù lábẹ́ yẹn kù yóò di ibi náà yẹ kéèyàn wọ̀ nínú àlùjẹ náà. bẹ́ẹ̀ náà ni ẹni tó ń fẹ́ wọ náà yẹn ẹgbẹ́ ẹni náà lòun ṣùgbọ́n jẹ́ gbèsè ìgbà tí ọmọ àlùjẹ náà. ọ̀ di dáadáa tẹ́lẹ̀ wọ́n wò ká tó bá já ìdánwò àlùjẹ́ndà tó ṣe kó tún lè má jẹ́ kí gbòòrè ọ̀gá sí lálùjẹ́ndà sẹ́yìn gbọ́rọ̀ mi ẹ̀yẹ díẹ̀ díẹ̀ tó lè má jẹ́ kí gbòòrè ọ̀gá sí lálùjẹ́ndà wọ́n tún mú ẹ̀dá wọ́n tún lẹ̀ mọ́ fún ọmọ náà ìgbà títọ́ tó tó fi gbọ́ ọmọ àlùjẹ́ndà sí i. tó nípa bẹ́ẹ̀ àdìsí igi láàmú bẹ́ẹ̀ òun náà ni bóòlù àbá ti bá mọ̀ láti ilẹ̀ mọ̀dínà lọ́dúnbò lọ́dún ilẹ̀ ṣá nítorí àbíkù. bẹ́ẹ̀ dẹ̀ ni tí ọba tí kìíní yẹn ọba kílíà èrújú máa sọ ọ̀rọ̀ gbóhùn máa yẹ ni ó gbóhùn máa yẹ. nígbà wọn la àwọn òpó láì gbé kẹ̀kẹ́ láì láti dánwò àpò láti àṣẹ gbèsè ẹ̀sìn ní bá a sọ ìgbésí alọ́ bẹ́ẹ̀ ni nínú àwọn àtàlẹ́ ìdàgbé tèmi àìsọ tí wọ́n ti tèmi báyìí. nínú àwọn wọ́n tún mú ẹgbàá wá bí wa ìfẹ́ jáwé Abdullahi wérò hadith yẹn ìfẹ́ bàlágọ́ ni ó dé gbígbà òní ó sì wérò hadith yẹn. hadith mi ni ṣùgbọ́n yẹn lẹ̀. òun náà ni. wani Abu Sa'id al-A'ma ó sọ fún àtọ lókè Abu Ayyub ó tún àfù lọ sọ́dọ̀ ọ̀hún kúbà. ṣùgbọ́n bó ni kúbà ọ wà níbo ọ wà ní nígbà tó wá dé tó wà. àwọn èèyàn sọ fún fún bàbá ọba lálejò kàkàràjà ilé ọwọ́ ajáde òun náà ní gbára báyìí kí ló wí gbà tó ká àbá náà. حديث سمعت من رسول الله صلى الله عليه وسلم في سفر لمسلم يعني يبقى أحد سمعه غيري وغيره قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ستر مؤمنا على خطية ستر الله عليه يوم القيامة wọ́n ní bẹ́ẹ̀ máa ní nígbà tá a fà jáde sí náà wọ́n ní hadithi kan ní tó ṣe yí pé mo gbọ́ ọlọ́dọ̀ jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam nípa ká máa bu mùsùlùmí láti rí kò sẹ́ni kankan tó gbàdí sí ẹ mọ́ wọ́n yìí rí ìwọ̀gẹ́ irúkà lẹ́yìn èmi àtiwọ́ wọ́n làfà wá níbẹ̀ wọ́n fẹ́ bá àbọ̀ fẹ́ rẹ́ fẹ́ mọ́ dáadáa ẹbí gẹdú afáwọn adìpẹ ni gbọgbọ tó ti ṣe Ọlọ́run sọlọlọ àtàlà sọlá ìgbé ẹni wọn bá fọ wùmí ní láti rí aláhìsí àti lórí ọtọ fẹẹ jẹ ìdójú ìfò sátọrọ lọrọ àdéjì Ọlọ́run ṣe ya máa bẹ̀rẹ̀ yẹn láti rí ìjọba ìjà lóòótọ́ hadith yìí lẹ nítorí ìgbésà tọ́wà ìrẹ́bìrì àti ìdíyẹ ìdarí mi ìdóhùn tó lálàáfíà yẹmi yóò tó bá fún mùsùlùmí láti rí látara mọlúmọ ọkùnrin wọn Ọlọ́run máa fún un náà láti rí bóòlù ní bó àtìrí yóò ti wá àtọ bí a máa lọ sí ìlú ṣùgbọ́n ààrẹ nìkan láàrin wa báyìí ó sì lọ sí ìlú náà òní ìdí wa sórí Facebook ká máa tẹ̀ra wa tẹ̀lé. ojú sọ̀rẹ́ mi ojú ìwọ́gẹ́ lòdì. Pàpà jùlọ nígbà tó lọ́wọ́ tó á ṣe àtúwọ̀sọ̀sùn. Ẹ dákun ẹja ṣàkíyèsí abala yìí dáadáa. Nírú èyí tó yẹ pé kọ̀ máa tẹ̀lé àwọn òun tẹ̀lé àwọn gbogbo yóò ti wọ́n wí fún wa ojú kí wọ́n sọ ta lọ wọ́n kárì. ò lérò pé má sọ pé àfa wọ́n kúrò léwu. Al-aslu ìlẹ̀jìrán àtàtù. Ìpìlẹ̀ nípa àwọn tó bá jẹ́ sẹ́ẹ̀ lórí wíwà sí i. Mo tó lè dá ìtọ́jú sí ilẹ̀ fún ọmọnìyàn sọ ìjẹ́ ni wa ìjẹ́ mùsùlùmí wa kò bá ní máa jì sínú àwọn kàbáyé rùmí mẹ́lòó mi ṣe dáadáadáa tó obìnrin ni ò lè yọ̀ǹda ọ̀dà dáadáadáa ó lè yẹ tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ gẹ́gẹ́ wọ́n gbà á ah, lẹ́yìn tí ọ̀dà tí ò ní kù síbi kan obìnrin yìí ebi sọ pé sọ à ah, máa oúnjẹ ọmọ mú ní ara ọba bòde ẹ máa sọ súnlẹ̀ súnlẹ̀ súnlẹ̀ ká àwọn apá súnlẹ̀ àwọn kẹ̀kẹ́ wọ́n sì kẹ́ báyìí. àpẹta tọ́ba rẹ̀ nìyẹn pé kó ti wá sí sọ́ra o náà ò ní ilé kọjá ọ̀rẹ́ kó o ká gbé dání. èwo ló dé ọmọ tí èsì ìyàwó rí sí ẹ̀kọ́ gbé tó jẹ ọmọ lára rẹ̀. ìyá sọ́ra o bí yẹn bá lówó òkú èyí ló lówó òkú yọ padà máa bẹ̀ sùn. ìdí òye ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá tó ń tẹ̀lé àwọn ń tẹ̀sí yìí. kí owó sùn kọ́lẹ́kọ̀ọ́ sì mẹ́mọ́ máa yá rẹ̀. àbólé àbí wà pálapàla kí wọ́n. gbélé yọ gbélé yìí ní ìsìlẹ̀ bá wà mú kọ́ta ìgbà wà mí wà pẹ́ ni yóò tọ́ bá bọ̀ mùsùlùmí láti gbélé wà bẹ́ẹ̀ mo ti ka mọ́mọ́ ìwọ́n nìkan náà ló ti gẹ́ẹ̀tẹ̀ kí ló ń ka bóńdò bóró káàkiri. ẹ̀yin lè wá sí irú kẹwàá rẹ̀ wọ́n á ní gbòmí láti rí wọ́n á ní bẹ́ẹ̀ ọ̀sìnjọ́ ṣẹ̀kẹ́ náà lọ́ta fi padà ń gbọ́ gbogbogbò. nínú àwọn aburú táwọn yẹn ń fi social media yìí media yìí tọ́fi sí náà nìyẹn. هي ما في إشاعة الفواحش هي في kí ẹ fẹ́ kí bàjẹ́ fún kálárẹ̀ àwọn mùsùlùmí àwọn kan lè fi nìkan ọ̀fẹ́ kíní kan awo lọ́dọ̀ tí wọ́n ti ti jẹ́ bẹ̀rẹ̀. ẹ ìwọ sọ pé òye sá lòsùn nẹ̀ mọ́ ni nítorí mójú ti àlòsùn nẹ̀ gan. aláyọ̀ ojú bì ọ́. ìjọ́kíjọ́ ìgbàkígbà náà bá ti lọ fẹ́ sọ̀rọ̀ wọn ti rẹ̀ ọ̀báwọ̀ yókù ilé ẹ̀ sí báyìí. wọ́n ti nítorí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala yẹn. ó ní Abu Ayyub kọ́ ọba lọ gbé nǹkan ẹ̀gbọ́n rẹ̀ ọ̀kọ́ ju ọba akéwú nílẹ̀ lọ ọ̀rọ̀ kíbà hà ọba gbó nǹkan ẹ̀gbọ́n rẹ̀ kéwú ọba tó kéré nìyẹn wọ́n sọ̀rọ̀ fàyè lẹ́nu ẹ̀mí rẹ̀ wọ́n mọ̀ hàlàrà hàlàkùn wọ́n ní kódà òtún ìjẹ́nẹ̀ gbogbo gaari kẹ̀kẹ́ kò tú nígbà wo ni ẹ̀mọ́ pété wúlò jù bẹ́ẹ̀ lọ fún ọ̀parí rẹ̀ náà ó tún fi máa kó bá kókó àfa làfa tó àrí rẹ̀ ṣèkò wa àwa ti lọ. ṣé ìbá ṣe nǹkan náà lọ bá sálẹ̀ sí i ṣùgbọ́n wọn adarí àrí àdéhùn dọ́là láti àdáadáa lọ́jọ́ tó ká máa fúnra wa láti rí lọ́jọ́ àmà kúndà sí ara wa. àbí yẹn kẹ́ni wá lóṣù tó máa ṣe nǹkan báyìí ìkọ̀wé tó dáa sùn nílé bẹ́ẹ̀ o wọ́n wá ń parí àkọ́dà títí tẹ̀lé wá fún ìjọ náà bá tún bóde. ìyẹn tẹ máa ń ṣẹlẹ̀ láwọn òbí ìjọ wọn là pa làwọn ó lè bọ́ sórí bímbà yìí ó lè bọ́ sírú ìjókòó báyìí. tó à ń parí ìwò lọ́wọ́ abẹ́. gbogbo ẹ̀yin tí wọ́n fẹ́ sọ fún yẹn ṣé wọ́n bá ti pèsè náà lòdì sẹ́ẹ̀lì fún níjìyà rẹ̀. ẹ̀yin tí láwọn á dára aráàbò bákan náà afáwọn عبد الله بن عباس رضي الله تعالى gbọmọ wọn sọ báyìí pé. قال يبلغني حديث عن رجل من اصحاب النبي صلى الله عليه وسلم فلو اشاء عن قرص العباد حتى يجيء ويحدثني ويحدثني فعلت ولكني كنت على المال وعقيت على بابه حتى يخرج الي ويحدثني. اي لا دوى wọ́n ní wòye fọ ọlá wòye fi ọlá wòye fi di yọ àlẹ́ ìlmọ̀ yóò dá wọlé ayá ìyẹn máa ń lọ ọba mọ̀ ní kẹsẹ̀ pé mọ wàá báyìí ní sọ pé ẹ̀yin náà lówó náà wò pẹ́ lówó lọ́wọ́ ẹ má bá yá àwọn ọmọ yín jẹ o gbẹ̀rẹ̀ mọ fẹ́ kẹ́ wá ká ọmọ mi kéwú lé àárọ̀ ọba lè fẹ́ gbà páàsì mọ́kálásí ẹ̀rọ tó mọ̀ sọ jọ̀yọ̀ sí wàhálà bíi eléyìí mọ́sálásí ilẹ̀ gbà fáàdì ẹ̀sìn fún àfáàdì owó rì ẹ̀ kò sí wàhálà sí báwọn ọmọ bíi ní ọjà ti lé lọ sí mọ́sálásí ẹ̀ ọ̀dà ṣùgbọ́n wọn kẹ́kọ̀ọ́ máa ká ọmọ mi lé mi ó léwu bọ̀ afáwọn tó lẹ́nu àbáṣọ ọ̀dọ́ lọ́wọ́ tàlẹ́ àdúgbò ó ní hadith kan dé sí gbọ́ mi lọ́dọ̀ ẹnìkan náà àwọn sàbẹ̀ àtẹ̀lẹ́ sọlọ́lọ́ àfọ̀ àlejò ọ̀sán lẹ́nu wọ̀lá ọ̀ṣẹ́ tí mo bá fẹ́ ni àdìkọ́rù ti la ìlẹ́yìn kí n rẹ́ ní sẹ́ni yẹn nípa ọlá ti ń bẹ fún mi ọlá pé mo tún jẹ́ ọmọ ọ̀ngù òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá ìsọlọ́wọ́ láì fáde. ọlá ni nà ó kẹ́ mọ̀ pé gbàtí yẹn mú nílùú lásìkò ọmọ ọmọ kàtà ọmọ ọdí ọlọ́run ìjọba àdùnwà ọ̀dọ́ ojú ọ̀rọ̀ òun làwọn àbá oníjàlá làwọn tó lọ rí wí àdéhùn yẹn wọ́n máa ń gbé kí gbà bí òye ìgbé àwa nìyí o wọ́n ní wọ́n máa rò sọ bẹ́ẹ̀ fún àfàwà àfà lòdì ọlọ́run sọlá àná ìgbé gbàgbà nẹ́bí wà láyé sallallahu alaihi wasallam sọ́dà bá dá báyìí á fi ànẹ́bí sàtẹ̀gùn sọ́dọ̀ ọba dẹ́dà ìyẹn ni pé ó kọ́kọ́ yé wa pé kì í ṣe pé wọ́n sọ pé ọlá ànẹ́bí rọ̀jò fún wa ṣùgbọ́n ẹ̀rẹ́bí ti wá lọ́ba àti wá wá láti wá fi wọ́n sí àtẹ̀gùn. títa bá fẹ́ máa ròyìn ọlá tí ń bẹ fáwọn sọ̀hábà ìjẹ́ ọlá àbáṣu tó rán náà ròyìn. rọ̀dí ọlọ́run ti ara àdìgún mọ̀. mi tọ́ yẹ ti sin làákàyè nìyẹn. ike àti kẹ̀kẹ́ sápamọ́ bẹ́ẹ̀ pé bìdò áì ni o. àdúrà rẹ̀ ikọ̀ jẹ́ fámìlì ànẹ́bí sallallahu alaihi wasallam tó tó bá jọ́lá ànẹ́bí ni sọ́lá ànẹ́bí ó kú gbòógù. a lè jókòó sínú yàrá wa káàkiri sọ pé ọlọ́wọ́ dákúwọ́ láàdẹ́bí rọ̀jò fún wa. àìrẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n hẹ̀ pé àtàdúrà ni ẹ̀wọ̀n fi hadith anẹ́sùn wa ìgbẹ́ sọ wọlé lójijì bí láti sọ̀tọ̀ láti ṣe kú túbà lọ́wọ́. ìyẹn mú o gbogbo àwọn ẹni ẹ̀dá kò sọ́lá mẹ́mẹ́ kílódé òfin sọ nínú ilé ìwé tó ọlọ́run dákò rọ̀jò fún wa pẹ̀lú ọlá ànẹ́bì sallallahu alaihi ọwọ́ ajá ti gbẹ́lẹ́sẹ̀ kẹsẹ̀ lànà sọ̀tàlá ń kè róróró àwọn ọlọ́run rọ̀jò fún wa kẹsẹ̀ ti gbàjọ òjò ó di ọ̀sẹ̀ gbáko ibi ẹ o gbogbo nǹkan ti fẹ́ bàjẹ́ tó lójú ọlọ́wọ́ ni wọ́n ké ọ̀dà kéde kó wí òkè o ní àwọn pété ṣe pé uh, sọ ìbò lọ́dọ̀ tó lójú ọlọ́wọ́ ni ọ̀dà kọ́lọ̀ darí òjò yẹn sí gbogbo àwọn ẹgbẹgbẹ àtàwọn ẹlẹ tó jí kòkò àtàwọn orí òkè lẹ́nu tó jọ lọ òjò fẹ́ sọ́ọ̀fù afáwọn ọ̀túnlẹ̀ ìmọ̀ abúlé sọ̀rọ̀ di ọlọ́wọ́ tẹ́lẹ̀ àní fún mọ́ ó ní tó bá wù mí ni màá rẹ́ ní sẹ́ni yẹn hátà yẹn sí a tí ó fi dé nípa ọlá yà á mọ́lẹ́dà làwọn àti ìlọ́lọ́ ọ̀tọ̀ àlẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ tọ́yọ̀ hàdí dání bí wí hàdí yẹn fún mi fàálì tó ìbá ti bẹ́ẹ̀ wọ́lákìn ni àmì mi ò tó ń tó azhabu nílé màá lọ bá ẹni yẹn fa àkìlù àìláàbàbí kódà ọ̀fẹ́ mi ní lọ ní wàá sunrù ọ̀fẹ́ sí ẹnu ọ̀nà rẹ̀ la ilaha illallah. tẹ́lẹ̀ mi ò fẹ́ òfi tó sẹ́nu ọ̀nà yìí nítorí tó sẹ́jú bíi mẹ́ta ẹ̀rì jáde bóyá a máa fi ará ilé dábàárà lọ́wọ́ ni àbá àfa jẹun ẹlòmíì ò tẹ̀ fẹ́ gbọ́ àfa jẹun o àgbà mo fi kọ́ bá ẹ bóyá kí n padà wá mo ń wò pé bóyá kíní kan ah, kí ló dé mo ń gbé bùkátà àti ẹ bọ̀fọ́ sáré máa bí yá àmọ́ fẹ́ yàgbẹ́ àbá yàgbẹ́ lọ́wọ́ tíyẹn máa ń sáré yàgbẹ́ àmọ́ fẹ́ tọ̀ àbá ń tọ̀ lọ́wọ́ ah, mo ń gbà mo ti gbọ́ bẹ́ẹ̀ fi dáhùn sálámù ò fẹ́ jáde nì mo wá wò kó sí tóbi ìṣẹ́jú márùn-ún ní ìdó àbí kí n padà wá ni ẹ́ ṣé n padà wá láà ilà àdìlọ́wọ́ ó ní máa wá sùn sí ẹnu ọ̀nà ẹni yẹn ájà ya àwọn ìjà ilẹ̀ ìyá ọ̀rùn ọ̀nà tí ó fi jáde sí i ó ní bí fábílì àtẹ́bí sọ́nà lọ́wọ́ àyọ̀sọ́lá fọyọ̀ há sí sáré ẹni yẹn ọ̀sẹ̀ wá wí àdéhùn yẹn ẹ̀jẹ̀ ká bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí ìmí ìtúni wọ́n ní Yahya bin Sa'id wọ́n ní gbọ́gbọ́ Sa'id bin Sayyid ti sọ báyìí pé. ẹ rí nǹkan fẹ. àfàwà sàyìn bẹ̀rùmùsẹ́yìn àìlẹ́mú sábẹ̀rì. ẹni tó nímọ̀ jù náà wọ́n dáàbì ọ̀hún náà àwọn ọmọ kí wọ́n àwọn ọ̀sàdé torí kò kéwú rárá ó kéwú lọ́dọ̀ ọ̀sàdé tó tó hundred àwọn sàbẹ bíi ọgọ́rùn lọkọ ní kéwù kódà wọn tún fẹ́ ọmọ Abu Hurairah òbí Ọlọ́run náà àádé ìjọba mi máa ń sọ̀rọ̀ nípa bọrọ sí ìlú Sa'id Musayyib rahimahullah ìgbé tó bá kẹsàn yìí pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam náà ká máa dá òtẹ̀ òní ti ká dá òtẹ̀ wá dúró àwọn sàbẹ tó kọ́ kéwù wọn sì fi dá kọ́ ẹni tó sì súnmọ́ kọ́ máa a akọ́jú àtẹ rẹ̀ náà òun ló gbé kọ́ rẹ̀ òun náà ní akókò rírọ́ lọ́jọ́ ọlọ́run dọ̀là àdúrà lọ. àbáwọ̀ sàyẹ́dì musa yìí fi dáàbò tẹ́lẹ̀ ẹ̀ ẹni ó dìbò jù náà ọmọ kí n sọ̀hábà ó ní ìkúntù lẹ́ làyàlíyà wọ́n àyàbọ̀ èmi máa ń fi òru tó pọ̀ rìn àtàwọn ọ̀fẹ́ tó pọ̀ fi tọ́lábì hadithi fa nítorí àti kọ́ àdínlẹ̀ ẹ̀wọ́rọ́ kan tó. mo fi ní kí n pè é lórí fóònù wá pé torí àdínlẹ̀ kẹlẹ́ ní wàá fi wá torí ẹ̀ wá òkè gbégi sí jì díẹ̀. ẹ wá dúró ọjọ́ ọ̀fẹ́ tó pọ̀ tó fẹ́ tó mẹ́ta àdíjú bẹ́ẹ̀ lọ àbóòlù tó fẹ́ tó mẹ́ta olówó ti máa rìn títí fáá nítorí àti wá ìmọ̀ àdìhàdì ìwà àbá tí ìlú tí ó yẹ lọ fẹ́ kọ́ lọ gbàgbé rẹ̀ wọ́n. bí ìrọ̀lá rówó onírú wàhálà. olófà àwọn àbá àlẹ́mọ ló ń ni wọ́n fi máa ń sàpọ́nlé àwọn àṣírí wọn tí wọ́n bá gbé kiri yẹn. àbùsùn fíàsì. ẹ ẹ pẹ́ lómi ọ̀sẹ̀ kó tó di pé ọgbà kiri gan léyìn àdúgbò àwọn máa mọ́gẹ́ la ilaha ó iye ọjọ́ sọ àtàkì lórí pàfẹ́ lọ́gbà kiri burúkú ní gbogbo àsìkò èrò kan kí wọn bá ti sọ wípé tó iye èrò báyìí ló wù fún mi o bẹ́ẹ̀ ni ala rasi wàlà àyè sábà àwọn sọ̀rọ̀ àwọn lọ wá sàkéjì ìgbàlá ti káfíìrì kiri burúkú yìí gbà tó lọ bẹ́ẹ̀ mi tó ń pẹ́pẹ́ mi sì ọlọ́run kọ́ bá là ó tó ah aláàjì gbogbo dáṣẹ́ wàhálà sí àmà nílò mo ti bẹ̀rẹ̀ àlọ́ mọ́ àlùmọ́ ládùúgbò yàtà jẹ lórí ẹ̀fọ́ ní bẹ́ẹ̀ ni bá jẹ́ bùsùn àtàyè àdúgbò fọlọ́ ká má rí tọ̀wọ́ ni. ṣé irú kẹ́ni ẹ wá fún bíbí mẹ́ta lápẹẹrẹ àdìsí ẹyọ lọ kọ́ ọ̀yẹ́ wàá gbàgbé ìyàn gbàgbé ìjọba lò ní kánò ní ni wọ́n ní ojú ọjọ́ àgbèrà lónìí ni àgbèrà lánàá ni àbí lọ́la ni àbá àti lọ́sẹ̀ kẹ́ńkánò gbogbo owó náà lérò pé àtìlẹ́ gbogbo ẹ̀ tán àwọn haúsá bá ń wá lé bọ̀ kí ló ní sọ ní bí ha kò yí sì èèyàn torí tó jó alákàrí máa pa àwọn aráalé ẹsẹ̀ ní káàdì ju wa káàdì one thousand ọba ó sọ̀rọ̀ àlè tọrẹ dara. gbogbo ẹ̀ náà kíní láti fi mu kíní lúnú àbí kíní wọ́n mú mi olú ẹsẹ̀ wú mo dáàbò gbogbo ẹ̀ fún mi ní kánò ọyẹ ta wíyé sì ní òun ní ọyẹ kátórí ọmọbìnrin kan kó tó hẹ́pù wa alákẹ́rẹ́ òun ní òun wá láti ilẹ̀ Yorùbá òun náà lọ́gbọ́n táwọn ọlọ́mọ ọ̀pá lóhùn ìyẹn bá wò ná àwọn ẹbí yìí bóyá ṣàṣeyá àti gidi owó ti jẹun bí wọ́n ti wá o. nígbà tó wọ́n sọ pé káká lọ ilé tó ń gbé òun láwọn mọ̀lẹ́bí ìyẹn ó tún mú wa lọ báyìí ó tó kéèyàn lọ sí ọ̀káká. àkàtò tó bí bàbá mẹ́ẹ̀ lọ́sẹ̀ wàá dáná fún wa oúnjẹ ní láàrin bíi ijọ́ méjì là ń tẹ ẹjẹ lọ. òkèlè sì fi gbàgbé orí kí n sẹ́ máa wo tíra kan lórí ẹ̀sìn. ìkẹ́sí yà á lọ mú mẹ́ẹ̀lì yà á sọ abá ni mo máa ń rin àwọn làyálì àwọn ayé àwọn òru ọ̀sán rẹpẹtẹ. ìtọ́lá mi pàdé nílùú wa nítorí wíwá máa ní ìdẹ̀rẹ̀ wúrú kan àǹfààní tó wà mẹ́rẹ̀ nìyẹn òun lè yóò lè wọ́n máa rẹ́ sí ni pé ah, <laughs> fi mẹ́ta. ẹgbẹ́ lómi náà gbogbo kiri burúkú tí wọ́n láwọn wá jó níyàn wá ẹgbẹ́ a kọ̀mpléǹtì aṣọ kan mú mi gbà. mo ṣe báyìí ṣe báyìí ṣe báyìí kó tó di pé mo rí ìfẹ́ báyìí ọ̀sẹ̀ mi lọ́wọ́. lẹ́ẹ̀rí irú ẹ̀ náà tó lọ́ wà ní abẹ́ rẹ̀ tàbí sẹ̀ padà abẹ́ bọ̀. wọ́n ní Khalid ibn Nizam yẹn náà sọ fún alátọ̀dọ̀ mẹ́rin látọ̀dọ̀ Yahya ibn Sa'id òun náà mú látọ̀dọ̀ Sufyan látọ̀dọ̀ ọkùnrin kan lábúyò sábìbìdì wọ́n ní kọ̀dá akọ ẹni yẹn wọ́n ní adínẹ́mọ̀ sọ̀rọ̀ òkọ ni wọ́n kọ́ fọ́ twenty six sí. ẹ ẹ lórí ìgbélé ìlú àjà ẹ mọ̀ yí pé ọ̀rọ̀ àdìsẹ́ yọkẹ́ là ń sọ ẹlòmíì ò lè rẹ̀ hàn kọ́ àdìsẹ́ kan o lè jẹun tó ti sábà bí àlùjẹ náà. tó wọ́n á ní àbá sàyìn ìdẹ́nìí ìgbà fáwọn àbọ̀sùwùkù tọ́jọ́ ọmọ kéwù ìyá wa àyìnṣà ọjọ́ lọ tàlà á ń ha ó sì sáfù sí hárísì torí aráàfin kan sí òkìlẹ̀ àti màdí. ìlẹ́tà lẹ́tà yọ̀ ọ̀tọ̀ báyìí ó torí ẹ̀ sáfù kódà àmà sàáyéèdì náà ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó sáfù torí aráàfin kan. ẹ̀rí sáárà fi kẹ́gbà mi ó lè sọ ẹni kékeré ó sọ pé mo wí gbàdá lọ kírun àfúnsádà àfúnsádà sì di wàhálà. mo fún lọ́mọ bí àwọn bá sọ pé ọlọ́run sọ pé mo bímọ ara fi tẹ̀lé sọ̀rọ̀ ọ̀nà òní kọ́nẹ́wù à <laughs> ọ̀rẹ́ kọ́nẹ́wù ọ̀ kọ́nẹ́wù ni ìyẹn lè torí ara fi kẹ́ni kẹfẹ́ èdè àwọn ọba ní Israẹli wọ́n yà kẹfẹ́ rí torí lẹ́tà ẹ̀yọ̀kẹ́fẹ́ rí ọ̀rọ̀ pé afúnṣádà àfúyẹ rẹ̀ tí wọ́n lọ́wọ́ ní wàlẹ́tù àwọn bá àwọn bá pè ní wàlẹ́tù wàlẹ́tù ló sì wà fẹ́. mo mú bímọ mo fún lọ́mọ bí lọ́pàpọ̀ mọ́ra wọn pẹ̀lú wàlẹ́tù ojú ọba lẹ́tà kẹ́ ló fi lé ọ̀gá wọn kò tẹ̀lé ìbò ó mú fífi ó kì í bọ́ kìkì ló fi fún sádà tó fi di kèké yóò ju kèké rẹ̀ kọ́mọ àwọn àárí bẹ́ẹ̀ láti láwọn sálàbù ìtọ́lẹ̀ tíráfù báyìí nítorí ìlẹ́ta ẹ̀rí àfọwọ́ ṣe àbí wọ́n ti máa àìlè mutu. àmọ́ àṣìlá nínú ilé káàní àtìlábà lè ẹ̀lú ìdí òkùnkùn nínú àwọn ọ̀pìn mọ̀sùlùmí. tó aláàrí èmi ò mẹ́ nìkan ní gbogbo orílẹ̀ ayé yìí tó ń wá mọ̀sọ́mọ̀sọ́ lókù. tí ọba wa ní rí bẹ́ẹ̀ kí torí lẹ́tà kẹ́kọ̀ọ́ tó á kú torí ẹ̀. ìgbà tó nìyà ẹ̀rí Ali ibn Salih àdàbí ọ̀nà hadathana ash-Sha'bi ìfàdíyèsè. ثم قال لي أعطيكه بغير شيء وإن كان الراكب لا يركب إلى المدينة فيما فيه. ẹ̀rí àbáwá ṣáàdì wọn ló wí hadithi kan wọn wá sọ fún mi nígbà tó sàdéhìí ẹ pé mo bu ọ ládéhìí nǹkan kẹkẹ lórí ẹ o káti ẹlẹ́yìn ogun kẹ̀gùn lọ mọ̀dínà tí ìmọ̀ ọdún náà kù nítorí ojú ọ̀tá jésù ni mo kọ́ ọ. irú ẹ̀ náà lèyí tó tún tẹ̀lé gbogbo wọn mo fún ọ láti sì í láì gba nǹkan kan àléyìn ẹlẹ́yìn ogun kan lọ mọ̀dínà nítorí ojú ọ̀tá hadith yìí. àmì ìmọ̀ ìjìnlẹ̀ lápẹ̀dọ̀ ọkọ̀ ìsìnkú àtẹ́. ẹ̀tọ́ ó ní mo jáde ìmọ̀ torí ọjà lẹ́nu bí fi sáfù jẹ wọ́n ṣàrò mo sì tún wá gbéga nínú ẹ̀sùn. nínú àwọn ọ̀rọ̀ mi wọ́n ní Al-Walid ibn Muslim wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ Abdulrahman bin Yazid bin Abi Jabir bin Jabir látọ̀dọ̀ Bus bin Ubaydillah al-Hadrami. إن كنت لأركب من المصري من الأنصار في حديث واحد tó àbáàní káàdì ẹlẹ́mìí máa ń gun ẹ̀gùn ìlànà mísírì mínal àwùsọ lọ́ọ̀lù ganu àwọn ọ̀lù ìhàdíìsì wà lórí àdìsẹ̀ yọ̀wúrò kan so lé àtúmọ̀ àwùn kéka fi gbọ́ bẹ́ẹ̀ lẹ́lẹ́mìí máa ń kóró jù lẹ́mìí ó kóró jù ẹlòmíì lè rojú owó ẹ màá fún mo ní láǹfààní tó wà fún owó nìyẹn mo má kí ẹ láti mówó jáde òun mo jáde báyìí owó rẹ wúlò nìyẹn o kọ́ wa nẹ lórí pé mo ń lọ bí tí màá ti kọ́ ìmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ rí nítorí kí n lè gbọ́ ó tún fẹ́ gbọ́ gan ni. bákan náà wọ́n ní àti nǹkan tó ti gbajúmọ̀ tipẹ́tipẹ́ ni látọ̀dọ̀ mọ́lì kan mọ́ dínárì. قال أوحى الله عز وجل إلى موسى عليه الصلاة والسلام أن اتخذ النعلين من حديد وعصا الحديد ثم أسلم العلم والعبرة حتى يختلقت علاقة نعلاك نعلاك أو أو أو يخلق العلاقة وتنكسر الحصون. àti àwọn kan ò ní kiri ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọ yéésù bàbá alájọ nìkan kájẹ láwọn bàbá alájọ níbi àwọn ti sọ́dọ̀ ọlọ́kadà níbi kò sí rìn kẹ̀kẹ́ mọ́ èlé ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọ tó lè gbérì láti inú bẹ́ẹ̀ dé papọ̀ nígbàjọ lọ náà mi ò lérò kan ń rìn tó bẹ́ẹ̀ mọ́ ọ̀kadà wọn mú wọ́n ní ọlọ́wọ́ bá ń rẹ́nsẹ́ ìmísí rẹ̀ ọ̀rẹ́nsẹ́ àdébí musa àdébí sọlá mọ̀ sọlá mọ̀ aláàdébí yìí náà ibi iṣẹ́ ti dé o àpé sẹlẹ kẹsẹlẹ bí fàdàbí láì fún sàlẹ sọláàtì sọlám gẹ́gẹ́ bí àdẹbí ọlọ gbàdúrà wọn sì béèrè pé jáde tẹ lẹni tí ó sì tó nímọ̀ tó yí mọ à sẹmọ gẹ́gẹ́ bí àdẹbí ọlọ púpọ̀ sẹni tí ń jà nẹbi mọ gbà yẹn kì í ṣe bá àdẹbí fún sàlẹ ìgbéra sàlẹ musa alẹ ah òòrùn kọ́ wà gẹ́gẹ́ bíi pé ibi tí mo parí sí náà nínú kó wà àwọn náà sì lànà bí ọlọ́run tó wà ń dàgbà tó bá sì wà ìtọ́jú kan wò wọ́n lọ́nà wá rẹ́ sẹ́sà níbi musa alẹ́sọ́lá sọ́lá ń pé àní sẹ́fìdì nàlẹ́ ní mi hàdìní wọ́n lọ́ọ́ sí bàtà rí wọ́n máa yẹ pẹ́sẹ̀ ní ọ̀padà fi rìn kẹ́yìn o ká kò sí ìyè rárá rárá tàbí bàtà rírí yóò pẹ́ o tó jẹ tọ́ba tẹ̀sí pé yóò jẹ yóò sì ti fi tí wọ́n fẹ́ sí ẹ̀jẹ̀ dé mo tó di pé yóò jẹ nà pé lọ́ọ́ sí bàtà méjì rí wọ́n á sọ mí hàníyèdè ó sì máa fi pọ̀pá gúnlẹ̀ igi rẹ̀ ó jẹ bàjẹ́ pọ̀pá onírin ni ọlọ́ọ̀ sí ìmọ̀tún bẹ́ẹ̀ o ìmọ̀tún lè fẹ̀lẹ̀ ẹ̀yìn náà lẹ́yìn náà kọ́ lọ wá ìmọ̀ wàlẹ̀ ìbára kọ́ lọ wá àwọn àríwòye hàtà yẹ dẹ́rì kọ́ nàlá bí bàtà rẹ̀ ó fi jẹ́ kiri àwòyá lakọ́ nàlá àbí tí fi gbó tuntun kiri ẹ̀ wọ́jọ́ bẹ́ẹ̀ yóò gbó bàtà nìdá kó tó di pé yóò gbó wọ́n kásìrà asọ̀ ipò parẹ́ yẹn ni ó fi rún ẹ wá wo bó ṣe rí tó débi pé yóò ṣàwọn sọ pé àwọn ti kẹjẹ gbẹ mi sáfà mi àyè síbi tá n lọ ní àfa àfa àlàyé débẹ̀ ọ̀tọ̀ ni pé bí wọn lẹjọ ọbọ ẹlẹ wọn padà abẹkọ tó padà sí kájọrò ẹsì wá wò ẹ kájọrò ẹ wá wò náà ti sì kí ó mélòó wá lè tó kí kéjì bí mẹ́ta péré náà lọ kí ó sì pọ̀ bí mẹ́ta náà ni lọ́wọ́ sọ ọ̀fọ̀ọ̀fọ̀ kúlò ní ẹ̀mí àlí ẹ̀bí ọ̀kúlò máa yẹ dà ẹ́ tẹ̀lé ẹ̀mí máa rí fẹ́ta. àrọ́bùtà ṣàyè táwọn ọ̀gọ́ bàtí àṣìyá gbogbo ẹtí bá ń sọ wípé ọba jọrọ ọba àti bàdí bìkan. ẹ ìkẹ́kẹ́ lọ́mọ àìníye nǹkan tó pamọ́ sí ẹ òun ló sáwọn àtẹ́bí ọlọ́run yìí àyè sọ́wọ́n àwọn òkè á pé ìjà àtẹ́bí táwọn ọjà àtẹ́bí pé sẹ́ni kan ti tún wà àwọn náà ní bẹ́ẹ̀ jọ wà lásìkò yìí gan. wọ́n á débẹ̀ lọ́tọ́ bá ní sòrò ní kí ó ní ọ̀bá kí ọ̀bá pọ̀ ṣùgbọ́n mẹ́ta péré náà. ọ̀tọ́rọ̀ ti sọ ọlọ́run lówì kì í sì fún ọ darí o. ìgbà tọ́ba yìí pé arákùnrin wà bóòsà àlẹ́ sàlámù sàlámù tọ́ba yìí iṣẹ́ di mẹ́ta ọ̀rọ̀ ọlọ́pọ̀ ojú omi ọ̀rọ̀ ilé tó ilé àwọn ọ̀rọ̀ fẹ́rẹ́ lónìí. ẹ ọmọ tí wọ́n pa òní jẹ́wọ́ ọba mẹ́ta péré rẹ̀ níparí àríwá parí báàbù yẹyẹ. الإمام الشعبي رحمه الله تعالى قليل لو أن رجلا سافر من أقصى الشمال إلى أقصى اليمن ليسمع كلمة حكمة ما رأيته سبره الجوع. أفادي tí ìyẹn kan bá fáwọn bẹ̀rẹ̀ àkọsọ̀ṣà ibi tí ilẹ̀ sáàbù parí ìgbà tí sáàbù sì fi lẹ̀ pọ̀ ni wọ́n ń sọ̀rọ̀ yẹn ẹ máa dúró àwọn orílẹ̀-èdè ní lábàtúntàtù tó wà ní sham bíi Palestine bíi Oman bíi Jordan bíi eh, Iraq èyí tó ń pè ní ẹkùn Gaza gbogbo ń bẹ́nu rẹ o ara ṣáàmù náà ni tí ìyẹn bá wá gbéra láti pàfin ṣáàmù lọ sí pàfin yẹnà ilẹ̀ ńlá lélẹ̀ nínú nítorí kó fi lè gbọ́ kẹ́lùmọ́ ní ẹ̀kíná gbólóhùn ọgbọ́n kan lọ́fẹ̀ẹ́ gbọ́ gbólóhùn kan náà ní o mọ́rọ̀ àìsùn sáfàrọ̀ òun lọ́ra èmi ò lérò pé ní àjò rẹ̀ sùn ọ̀pàdánù rẹ̀ ó tiẹ̀ sí kẹ́kọ̀ọ́ ọ̀pàdánù rẹ̀ adékàgbé kó ló tẹ́lá pẹ̀lú kájíyèsí ilé tí ó ti wà káàkiri tàbí lè lọ kọ́ ìmọ̀ ẹ má jẹ́ ká ju àwọn agbọ́wà sí ibi wọ́n fẹ́ máa da ìgboro orúkàkí lásán ni bí kò sí káwa náà kẹ́kọ̀ọ́ òṣùwọ̀n fún ìkẹ́kọ̀ọ́ pẹ̀lú adìyẹ méjì àníyàn àkọ́kọ́ òní bèbí jẹ́ wọn fẹ́ gbá ìmọ̀ kan kú òfurufú àníyàn kejì mo ní pé mo tún fẹ́ gbé kúrò láwọn tó wà jọ ààyè rẹ̀ mo lè jẹ́yàwó mo lè jọmọ mo lè jáwọn aládùúgbò àbí kí ìtọ́jú rẹ̀ fi ìbọn sáfà nígbà tí kò sí aládé mi lò. الثالث الثالث رابع الثالث الثالث الأول

àbí yóò di di àtúnṣe kájẹ léyìí tó dáa jù ní kílẹ̀ ti di àti ẹ̀yìn kájẹ. ìṣàwọ́ ayọ́ gbà ni ọ̀ àbí kò ní gbà. mẹ́bí ó tún àwọn akálẹ̀ ẹ̀ máa lọ fẹ́ tó kẹ́tọ́ lè jẹ́ kí n lápẹ̀rẹ̀ ní sùn. ẹni tí wọ́n mú mẹ́nu pé bọ́yá ó ṣe àgbèrè àbí nǹkan. èèyàn lè sì máa mọ̀ dájú pé nǹkan tí máa ń fà bàbá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ máa ń ká àwọn obìnrin kéwú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí. ìyẹn wá ń lọ sí wa àti dáadé sí gẹ̀ẹ́sì ká sọ́ra sọ́ra ti dá ní kẹ̀kẹ́ ò lè sọ yìí ọ̀sọ̀ ní kúkú yẹn tí ò ní ní ṣáà láti tẹ̀wọ̀n yẹn sáké láti ká pẹ̀lú ọ̀rọ̀ ọmọ kí kọ́ náà fẹ́ kọ́ ọmọ obìnrin ní tó ní tó wá gbé yẹn. ọmọ ọba àlejò ọlágbọ́lá yọ àdáwò burúkú ni ẹni gbogbo tẹ sọ fún wa ẹbí obìnrin nìyí ọkọ ojú ni ọkẹ yìí ni ìtẹsán fara rẹ lọ a máa fi wájú àtẹ̀yìn ẹ̀yàn náà fi ń fi lọ kó sínú àlùbá sọ èyí ó fẹ́ pàkíyèsí yẹn tó bí ní fúfú yẹ lẹ́yìn pé yòó ní sọ ní sọ ẹni yóò fi ní ṣáà ọ̀gá títí wá sí tó bá sọ fún lágbájá yọ ọdẹ jáde bọrọ kan tó ọdẹ yẹn bá ti yẹ Ọlọ́run ala ala wà á lọ. ṣé àwọn ah. tó ń sọ pé bóyá ṣébè pé ó nímọ̀ ìṣàlẹ̀ ìṣòkan pẹ̀lú àwọn òṣèlú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kan alẹ́ ní ìṣòro ìgbàlẹ̀ bẹ́ẹ̀ tòun dé yóò wí lẹ́nìyàn nígbà ọjọ́ kí mẹ́lẹ̀kẹ́ lóhun nímọ̀ níbì kan ẹlòmíì tó gbé ẹ̀kú kọ́ ní nǹkan ẹ̀mí tó ọkọ tí gbogbo ṣe pé nǹkan ẹ̀mí ẹ̀ ká tẹ́lẹ̀ mọ́ sàlẹ̀ sọ̀lámù sọ̀lámù bí wọ́n sì ti ti rí o ìgbẹ́ni ọba ti sàfihàn náà tó dágbà náà ni pé ó ń tọ̀ ọkọ jù yẹn lọ nínú ètò ayé kan tó ṣùgbọ́n ìdájọ́ yẹn kọ́ yẹn sáré lẹ́sùn táwọn àfi ṣe kéde ọ̀hún táwọn àfi ti rí òun tó dáa jù lọ kì ó fi balẹ̀ ọlọ́kùnrin bẹ́ẹ̀ ni ẹran tí wọ́n fẹ̀ lọ́dà wọ́n ní sáà lè fi paléyà àbí ká fi pa ẹran sọ́nà níjọ́ bèbè bẹ́ẹ̀ ni àlèkùpá lọ́ra ń fa àtẹ̀rẹ̀ wà lára rẹ̀ ọlọ́run ẹni ìsájú eré ìsàmìnú wọ́n máa ń jẹ́ kẹrẹ wọ́n tóbi ọ̀nà tí wọ́n dẹ̀gba ìjó tóbi náà ni pé òrùlé kọ́ máa dùn káàkiri tó wọ́n yọ ẹni rẹ̀ tí òbí ní máa dùn ọ̀rọ̀ tó ti ń sìn tó àwọn abìyí lòdì lọ abìyí àǹfààní ẹ̀ wà lára rẹ̀ ìyẹn lè fi pa dáadáa ẹnìkan táwọn wá sí ohun tó dùn sóhun ló sùn fún ọ kó sùn ẹ gbàtọ àmọ́ ọsọ di tiẹ̀ ní ọba tó ló fi fẹ́ wàhálà dé nìyẹn ẹ gbàtà wàá rí kẹkẹ fẹ́ alimọra àwọn àdéhùn kẹ gbàtà fi lọ dábò àdéhùn kàńdà rí ní wọn ti wá ẹgbẹ́ yóò ṣètì wá ilé ẹni o ọba ní àjù wọ́n láwọn á ti bí báyìí. àwọn táwa wà mí láti gbà báyìí kọ́ àtúnyí ah, mi ni ó sẹ́yìn olóbìnrin kẹ́kẹ́ bá sùn láti jọ́ mi ẹwọ ẹwù èèyàn ẹwọ làákàyè ṣé wàá wò pé bí títí ti ẹsẹ rí náà ni ti tàwọn ẹran náà rí pé a máa sunkún káàkiri jẹ kí ló dé tà tó wò lóde kẹ̀kẹ́ tó wọn fẹ́ ni wọn máa sunkún káàkiri tó àǹfààní ẹ wà lára rẹ ìyẹn lè fi falẹ àjẹsílẹ lè yé àyàlà rẹ̀ tó gbà ọwọ́ rẹ̀. àwọn ọ̀lẹ̀ ní nọ́mbà ọ̀yá dáhùn dáhùn. Ọ̀yà wọ́n tún náà lọ ọ̀rẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan nígbà yìí.

Eh, ẹ àlè káàdì ẹ̀rí pé nítorí ẹ̀mọ́ ìlú alápẹ̀rẹ̀ ìgbé lápẹ̀rẹ̀ ní ìsìnkú yẹn sọ pé sáàtì oúnjẹ mẹ́kẹ́ sáré bá mi wà á dídì kẹ́ wọ́n láyà àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì lè fún àdídì tó ọ̀rọ̀ ìwà ẹ̀ yóò fi kà pé twenty àmà ó lè torí eléyìí gbọ́ kàdà wa lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ìyá wa tún máa tún sí ìtàn ọdún tó kù bíi méjì kan sí yóò sì tó ka bíi mẹ́fà lẹ́yìn ìgbà rẹ̀. ṣùgbọ́n ìyẹn ń bá kẹ̀kẹ́ lọ ìyẹn tẹ kí nìkan àti ìyẹn fẹ́ẹ́ ṣe béèrè yẹn òkú sílẹ̀ ìbílẹ̀ àlèkà sísú àdàpọ̀ ni ó ti gbà yọ̀ọ̀dà ọlọ́yẹ̀ ẹ̀kọ́ ni àmọ́ rí náà ṣàbàbù tó máa ṣe bẹ́ẹ̀ lára. Assalamu alaikum warahmatullahi ìwà bẹ ọmọ bá gbogbo yẹn ti tó mo fẹ́ ṣe ìrìnà ẹ̀kọ́ ni ó yẹ káwọn ayàtọ̀ sáwọn tọ́jú olùbọ́sí rẹ̀ ń sìn ẹ̀kọ́ nìyẹn ọ̀yà ẹ̀yà àti fọ́tọ̀ rẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí gbọ́dọ̀ pé fẹ́ káwọn ti gbà ní ẹ̀yẹ káwọn náà lè gbé ṣùgbọ́n ìdí mi sọ pé kò mú òun ní pé kọ́kẹ́ ẹ̀jẹ̀ wá mú òun ní nǹkan ńlá pé pẹ́ nìyẹn ní ìgbọ́dà kan lè wà lórí ẹ̀ láàrin bí ìsọ̀tún ẹ̀ lógún lẹ́gbẹ́ fóònù wa ìgbà àbọ̀ lọ kọ̀ fílẹ̀ fẹ́nìkan yẹ olùbí mẹ́rin pẹ́ tán àwọn nígbà lẹ́tí máa ń kọ́ lóṣù ṣàfihàn gbà mí àlèlò sẹ́gbẹ́ wa tá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ni à ah, sẹ́gbẹ́ wa lẹ́ẹ̀kan náà àti máa ń sẹlẹ̀ bí máa ń jẹ́ fifteen mi lè jẹ́ thirty gbà lórí à ah, kódà láti rí fóònù yìí ní pẹ́ tó tán tó èèyàn mi jọ jẹ́ orí bẹ́ẹ̀ bàbá mi ò rí i mọ̀ nǹkan mi yé bí ìṣáàlì ìyẹn sáré gbé lòsì tẹ̀sán lórí ọwọ́ fàá náà. a ah, èèyàn gbọ́dọ̀ wí o tọ́ ẹ mọ̀ pé hadithi ti wà pé a fi kọ́ hadithi ọmọ kéèké gan ta kọ́ ẹgbẹ́ lásán káyé irú bẹ́ẹ̀ náà yàrá a kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ wọ̀ sọtí bá fi parẹ́ rí ẹ̀rí yẹn lẹ́sìn ní ọlọ́run dákọ́ àwọn oṣù tí ọlọ́run tó dáa kọ àwọn pipe bẹ́ẹ̀dì máa yẹ lẹ́lẹ́ rẹ̀ ní agbègbè tí yé bẹ́ẹ̀dì máa yẹ ní àti ìwé tọ́lọ́ bá fi ròyìn àtẹ́bí kọ̀ọ̀kan lórí nàbí lọ́yìn bọ̀rọ̀ àti ọ̀rọ̀ ìṣọ̀rọ̀ àti ìṣọ̀rọ̀ fi ju ọlá tó tún fi ju àwọn akẹgbẹ́ ẹ̀ lọ níjọ́ tá a bá wà ní òòbò yẹn àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àtàlámọ̀ pé ọ̀wọ́ ìmọ̀ yóò sá ẹni wọ́n kọ̀ọ̀kan ti aṣọ àti pé nígbà tí gbogbo ẹ bá sọ̀rọ̀ tí kálukú lọ sí bọ̀ nígbà wọ́n fàdàgbà rọ̀ sí ọ̀dọ̀ àtẹ́bí wa sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́lá àwọn kẹta máa wí látẹ́lẹ̀ ọ̀rọ̀ di láàrúgá àtẹ́bí ilé kíkẹ́ ló dé àtẹ́bí tó sà òjò ni kó ti sá lọ ní lẹ́nu ẹ. ẹlòmíì gọ́ ọ oye pé nùkẹ́ tó fi mọ̀ yí pé eléyìí láì sàbí sálà tí bá ń ṣe fi hàn lóko yọ máa dá pa àwọn àtẹ́bẹ̀ kò ní sọ̀rọ̀ láti kẹ́kẹ́ fún un. àwọn adákọ̀ bá pẹ̀lú àwọn àìsà bí ẹni bá àìsà ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ló bí kékeré kò ní sọ̀rọ̀ rẹ̀ ìyá àgbàlagbà rẹ̀ náà ní dákọ̀ ni. àìsà wa sọ fàdé mi ìdá rẹ̀ mi yé ni àfa. ilé ìsọfà àdùsù rẹ̀ mi sobi wo ni àwọn ọmọ kó tó bá kiri kẹ́ ọmọ kó tó fún lẹ́ńtọ̀ tó tó dá ẹ̀dá kùtà ní ndá kọ́ lẹ́sẹ̀ àìsàn ọmọ rẹ̀ àkọ́bí ọmọ rẹ̀ àbẹ̀wò àbọ̀mọ̀ àdúgbò wọ. sọ̀tọ̀ nínú eléyẹn náà jẹ́ ìdánimọ̀ wípé ẹni yóò wú ẹ̀sẹ̀lẹ̀ rẹ̀. òun ni pé ọlọ́run lọ́ọ̀dì wàhálà sọlọ́ ọdọ àpàdébà Muhammad sallallahu alayhi wa sallam kódà inú ẹ̀kọ́ lọ́wọ́ àkíyàn gbà pé gbólóhùn Rasulullah yẹn papọ̀ mọ́ sallallahu alayhi wa sallam ọ̀pàpọ̀ ni ọlẹ́pọ̀ kò sí yọ. ọdọ àkọ̀kẹ́ náà àwọn sàhárà lẹ́sẹ̀kẹsẹ̀ rọ́ọ̀dì ọlọ́ọ̀fà àyè. ọdọ àkọ̀kẹ́ náà àwọn tó kí lọ́dọ̀ àwọn sàhárà èyí lórí àwọn olùmọ̀ táwọn náà ti lọ rọ́ọ̀ ti máa. ìbẹ̀rẹ̀ yóò dọ̀gá lọ́sẹ̀ kọ̀sẹ́ntì kẹ́mẹ́tì kẹ́mẹ́ alálàsà lásù lòun kọ́ máa lọ sẹ́ntì kọ̀sẹ́ntì ọ̀sàsà lásù kó tó àwọn afáàlùsù kọ̀sẹ́ntì tó ọ̀sàsà lásù tó wọ̀ torí kò sígbàkígbà kò sákòókò yòówù tí wọ́n bá dákọ̀ Rasulullah níjòkó ẹ̀kẹ́ tí wọ́n wà wọ́n wí nígbà ọgọ́rùn sallallahu alaihi wasallam ọgọ́rùn náà ni wọ́n wà fẹ́ ká má sọ pé àtẹ́bí kẹjá àtẹ́bí sọ̀rọ̀ tí ìbá ti bá rẹ̀ lù ní kẹ́ sọ̀rọ̀ ìfẹ́ ọlábàáyé fẹ́fà àtẹ́bí ọlábàáyé fẹ́fà àtẹ́bí tó fi yàtọ̀ sáde bí ibi ìlọ́ba tà. Dọ̀. Wọ́n ní àpá àtọ́yé láàrin oṣù bíi mẹ́rin sí mẹ́fà ló jẹ́ ìṣeré abẹ́rẹ́ ìgbìyànjú ọ̀lẹ́ ní ọ̀yá. Kánílé ní ti máa ń ṣàwọn pé táwọn lè máa máa sọ pé ìyẹn pé wọ́n á máa fi nǹkan bára wọn ṣe lójú àti ẹ ṣe é ní káwọn obìnrin wọn bá wà burúkú táwọn afá yẹn wù ọlọ́ọ̀ni wọn ti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀rí wọ́n lé kí wọ́n wá rí wa torí béèrè tó lé làwọn lè má wà ní ká yẹjú yẹjú ayẹjú tó o bá ti mọ̀ yín kó o ní ìdìyàwó tó tún bì máa lọ. àwa náà là ń dín àwọn obìnrin yìí lọ́mọ́lẹ̀ o ẹ̀sùn mi rẹ̀ mọ́. pàlá ìwò ìjà fi ni kò fẹ́ sí ọ̀sẹ̀ kankan àti lórí géètì. obìnrin dẹ́ wà ní ọ̀jẹ̀ rẹ̀ báyìí oṣù kéde lọ́wọ́ yìí kò sí lára o oṣù kejì kẹta kẹrin àbá wọláyé ìṣẹ̀rọ̀ ọ̀run. ó sì lè jáde pé nígbà tí kìnìyẹn fi wà lẹ́bi rẹ̀. ó ti di obìnrin yìí lọ́mọlẹ̀ ìyẹn ti pa sábà obìnrin yẹn wá sọ pé sóun lè kó sínú kẹ̀mí rọ ọmọ kò nu kẹ̀mí rọ o ọmọ kò nu kẹ̀mí rọ o ọwọ́ náà bí ó ti rí àwọn ẹni tí wọ́n lè jẹ́ alákòóso àdínì kó o sì sọ àwọn èèyàn lọ sọ fún káwọn èèyàn máa sọ wípé ẹni tó sì máa gbára wá ìjọba padà ráyè kan máa àtàkì ilé yẹn náà mọ́ tó àwọn ẹni tó sọ fún lórí dọ̀rọ̀ tó sọ̀rọ̀ ẹ̀yin obìnrin ẹ máa ti làákà yìí o gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ báyìí kéékèèké wọ́n ní gbogbo aṣọ kí wọ́n máa fi ń sá lóru ọ̀gá á lọ ọ̀gá lọ wí níwájú ọ̀dà rẹ̀ kan nígbà oṣù mẹ́rin àtúntẹ̀ ti sọ fọ́ yá rárá ẹ̀ẹ̀kan lóṣù mẹ́rin ni bàbá yìí ọ̀dà ni ọ̀yà kan lálàáfíà dáadáa ni bá fi lè máa gbára wa yọ bàbá yòókù bẹ́ẹ̀ ní ẹ̀kẹ́ lóṣù kẹrin rẹ̀ yẹn torí bẹ́ẹ̀ wàá sọ yẹn sọ fún wàá wòye ni ẹ lórí pé ọkàn rẹ balẹ̀ sí tí wọ́n bá bá yẹn sọ ọlọ́yin ìnira ni o nínú kẹsí yẹn lè torí ẹ̀yọ̀dá obìnrin ọ̀kan náà nìyẹn ó tó obìnrin lè fi ẹ lẹ̀ torí ẹ̀ tí ọba fi gbóbìnrin tí ó fi lọ kó sínú ọba sì wọ ọkọ máa lọ sọsọ kó sọ pé wọ́n máa ní wọ́n máa kọ́kọ́ wọlé ni ọkọ tó bí ìyàwó ilẹ̀ fóṣù mẹ́rin kọ́ tó báyìí pé kò gbádùn kọ́ jẹ́wọ́ fóbìnrin yẹn pé ó ti rẹ̀ wú o ẹlòmíì ni arójòkú ni torí pé wọ́n bá di àsìkò ọ̀gìnì tì í yóò ní dáhùn mọ́ fún èkó níwá kó tí ó pé tí gbogbo òjò fi lọ o yóò ní dáhùn ọjà sì kó oru kó sọ gbogbo àti tó bá wà mẹ́ẹ̀. tótó yẹ bá tó a rí bí àtúntò yẹ ọ̀fẹ́ ìyẹn lè yọ ọ̀tọ̀ obìnrin torí ẹ̀ torí ìlera ni tó bẹ́ẹ̀ ká sọ́ra èyí ti pé àwa nìkan la di ojú yẹn pẹ̀lú yìí pé táwa bá ti pè kọjá ń lóòótọ́ wo lè pè wá nítorí ìtìjú ti ń bẹ fún ọ ṣùgbọ́n tó nǹkan sáà gbọ́dọ̀ fi tò eléyìí ni wọ́n pè ní ìyáni àlùkò mìíràn àlùkò kìlìkò yìí sárajà báyìí ní ìtàwùjá yìí òun ni ìsìnkà obìnrin ní àwọn òṣùlò olùyọ́ ìgbésà déédéé lọ́kẹ̀ẹ́dì náà wọlé bọ̀ yọ́kẹ̀ẹ́dọ́gbọ́n márùn-ún so kò lè so ju ọba yẹn lọ kò lágbára ju ọyẹ lọ yọ kẹ lọgbọ yọ kẹ ọ kẹ wò pé ó lè jókòó kọ kẹ dìde lẹkẹ ọ kẹ yẹn a kẹ a wọn bá mí nẹ jáde ni ẹ jáde wọn ò lè sọ wọn ò lè ju ọba yẹn lọ kẹ rẹ ńkọ àti láyé bẹ́ẹ̀ kọ́ ó ti wo táàmù tó fẹ́ dé sọ̀rọ̀ lómi náà lè fẹ́ wáyé gẹ́gẹ́ ṣùgbọ́n òun yà òun lè wò lè má bẹ́ẹ̀ dé nìkan kò ti sáré rí láì fi pé yẹn tíráfù lọ́bì kan alọ́gánú ìyàwó ọ̀kan náà ọmọ ya ọ sọ pé ọjọ́ òun olóbi mẹ́rin sì ni nì pé kọ́ lọ fún kẹ́ńtù àwọn yòókù àfáwa lòun ti gbọ́ àfáwa lọ́dọ̀ bàtà bọ̀ wá débẹ̀ ọba rí tọ́lọ̀ sí irun ó so lẹ̀kẹ̀ ó ṣe gbogbo kíní tí wọ́n máa ń so sétí ọ̀tọ̀ gbogbo kálábàlà ọ̀tọ̀ gbogbo ẹ̀yẹ́yẹ́ àbá èké nìyẹn ṣùgbọ́n ó ní kí lọ fún ẹ nìkan ní ọjọ́ rẹ̀ ẹ ò ṣe fúnra ẹ ò ṣe fúnra ọ̀pàrọ̀ ní ìwọ̀n kìíní torí náà àwọn ọ̀dẹ̀ tí wọ́n bá fi ń sọ̀rọ̀ yẹn gbogbo kí náà wàá ti sọ́ọ̀dì rẹ̀ tó bá ti wá rí fáwọn ayé ò yẹjú akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kúrò ní kẹ́ ẹlẹ́yà kẹ́ ọlọ́run ti kọ̀tọ́ bí kẹ́ nígbà tó bá lójú ẹ̀ oṣù tó fẹ́ òun fẹ́ mi kó fẹ́ kó lòun ti wá fẹ́ mi tọkùnrin mi tẹ̀ lédè torí ó léegun dáadáa tóbi bẹ́ẹ̀ fi ti sọ pé ah, yóò kó ikú kù ní onígbà ọ̀sẹ̀ yóò bá sunkún sunkún sunkún. tó kéèyàn yọ ọ̀dọ́ obìnrin kọ́ máa bá tẹ lọ obìnrin náà bá dárí wọ́n wọ́n lọ kó sínú kẹ̀bí rọ̀ torí kẹ̀bí rọ̀ òun lè òfin kan nínú ara kátó fi jáde ńlá tó ní nígbà tó sàlàyé pé àwọn tó ń sọ wọn àyàfi àwọn ìyàwó wọn ẹni tó bá míì láti mú jáde lára sí èèyàn báyàwó sí i. فأولئك هم العادون أو يقجالا ونسينا لهم كبيرة من كبائر الذنوب وسلاف وتقطع لقيلها tọ́ba fi di pé wọ́n bọ́kùnrin yẹn sọ̀rọ̀ títí tọ́rọ́kùnrin ń bẹ lẹ́sẹ̀ máa lé kí kó tó súnmọ́ ìyàwó rẹ̀ tó sọ. wa èmi mọ mọ mọ bàbá kan náà bàbá wa yẹn. wọ́n tí bàbá wọn tó kò láì fi gbogbo ìgbò tó bá kù tó bá ń ṣe bá ń bá ṣe é kọlọ yìí. àwọn ọmọ tẹ́lẹ̀ yẹn bí ní fi sọmọ ń sìn ọ́ fẹ́ tó sẹ́wọ̀n tẹ́lẹ̀ yẹn bí ẹgbẹ́jọ lè gbà kàkọ́ bí rẹ̀. bàbá ní ọkẹ́ ní bẹ́ẹ̀ ni tọ́lá ẹgbẹ́ mi kò ti bí ọ káàkó tó bá ń tọ́jọ rẹ̀ ọdún mẹ́ta ọkọjá ọdún mẹ́ta ìbò náà ọdún mẹ́ta ìbò ọkọjá dáadáa bí àyẹ̀ ti di lórí méje ẹ̀tọ́jà kan bí rẹ̀ ẹgbẹ́ lè gbà tẹ̀yọ rẹ̀ ẹ̀bẹ̀ yìí ni wọn fẹẹ bẹ̀rù báwọn èèyàn ti wà ní ọlá ìlera ni kó tó kọlọ wọn wà ní sọ̀rọ̀ náà lórí rẹ kó ká bẹ̀rù ọlọ lọba ti di kó ní lágbára rẹ mọ kó yọ yọ dá rẹ kó tó lè máa lọ kó kọlọ wọn ẹ rí pé ayé sọ ni ẹlòmíì ò ní sọ ọdún ìgbà lọ tó gbèsè tó gbé Ọlọ́run wà ní kó kọlọ wọn wà ní sọ̀rọ̀ náà. wàláyé kìí fi rán ọ̀rọ̀ ńlá kẹ́ni ẹ gbogbo àwọn adájẹ́ ṣàlá àní ọ̀gá bí òní o ò sì lè fi ara wí àwọn kan ọ̀rọ̀ ló dé bẹ́ẹ̀ là ń sọ irú ẹ̀dá tọ́lọ́run dá wa èyí ọ̀tọ̀ pa kẹ̀kẹ́ léèyàn tọ́láwọ̀ fún wọn ni wọ́n máa ń làgbo àlówó gbogbo èèyàn kò rí bẹ́ẹ̀ o kódà wọ́n dájú pé ológbò tí wọ́n mọ ọmọ òkè ọlá mọ̀ ọ̀kẹ́ nínú ènìyàn láti pé òkè ọlá o ọmọ yẹn mọ̀ wọ́n ìgbèké yẹn yá yóò fi ọlọ́run sàánù wọn bẹ̀ wọ́n dàbí yẹn bá lóun níyàwó ní ọ̀bá mójútó dáadáa òun ká ilé ìbò ní wàá fi sómi sómi dáadáa tó èèyàn wá lè ṣàfarawé nígbà ẹ̀wò sáàbì à ọ̀gá ju wọn lọ́nà o àwọn mẹ́ta ní bẹ́ńlẹ̀ wọn àjọra o. ẹlòmíín bẹ bẹ́yẹn ó lè máa pòrì lọ́dọ̀ gbogbo àwọn bíi mẹ́ta mẹ́rin yẹn fóṣù méjì lójoojúmọ́. mo dàbí ní ìtumọ̀ kẹ́kẹ́ sí mi. àtẹ̀lẹ́sọ́ lé ọ̀gá àbá wọn bẹ lo olé ní pàdé tó lóṣù tí ń bọ̀ yọọ máa tún kéde yọọ máa nà oge yọọ máa bọ gùn tó lọ àlárí ìní yẹn ìní yẹn kò fẹ́ lómi tèmi má tẹ̀ra rẹ jẹ tọ èyí tó o fẹ́ yọ kẹrin ní Ọlọ́run onídà yìí láàmú ó lè bímọ mẹ́jọ o ó tó lè bí bẹ́ẹ̀ ẹ wo ìyàwó Sheikh Albani rahimahullah tí wọn jáde láyé níjẹta ní èsìyà ọmọ Yugoslavia ni wọn ọmọ mẹ́sàn-án ló bí fún bàbá wọ́n sẹ̀ kú jẹta ni rahima allah ẹnì ọgbẹ́ bàbá ti jáde láyé láti twenty years ago ọkùnrin mẹ́rin obìnrin márùn ọmọ mẹ́sàn-án èèyàn kan bí ìyàwó ẹ̀yọ̀ kẹrin náà lè bí yóò sì bọ́ mádéjì ẹ̀ torí jẹ́ kí n sọ kí ní kẹfọ́ tí wọ́n bẹ pé méjì gbàrà wàláhì wọ́n ń tàbámọ̀ pé ta ń rìn ọ́ torí èyí tó sọ fóun ṣe sáńtẹ̀ ìbújẹ ló yẹ kó ní ṣe mọ́ onílò ní ṣèmi mo ní ní àyà tí ó lé mi ní. torí bẹ́ẹ̀ tó bá ti di ẹra ẹ̀wò báwo lè dọ́gbọ́n sí rọ́ ẹ̀ẹ́dẹ́ ọ̀yẹ́ kí ọ̀dẹ́ tó ti sáré akéjì kékeré kẹrẹ ó sì mọ̀ fọ́ọ̀mù máa ń sẹ́ lọ́ọ̀lá gbogbo ni ẹ̀ẹ́dẹ́ lọ́jọ́ kó sọ́dọ̀ àdúgbò ìbáṣálẹ̀ mẹ́rin pé ẹ̀ẹ́ lápẹ̀ fúnmi lágbo àgọ́ kíni ọ̀pẹ yìí ẹ̀ẹ́ fi wá sáyẹ lẹ́wọ̀n láàyè ọ̀gbádùn rárá tó kọ́lọ́ ọba lè fi lágbo sí ìfìwà tó bá àríyàn ti fi tọ́ fọ wá ara rẹ̀ tó náà bẹ́ẹ̀ ló ti